الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولما جاءهم كتاب مصدق لما معهم وكانوا من قبل وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين فهم أن يكفروا بما أنزل الله فليجعل الله ينزل الله من فضله على من يشاء من عباده وما أنزل الله على قبره وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وعلى آله وسلم وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد أكون يكون لهم وبا ọba tí ọpẹ́ tọ́ sí lórí àwọn ìdẹ̀ra orí rẹ̀ tó ṣe fún wa ọgbọ́n kìí ṣe bá ọmọ ọlọ́run ọba síjà wọn tó síwájú wa lọ ṣùgbọ́n wọ ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àti dáadáa rẹ̀ láti sàwọn oore rẹ̀ fún wa níbi ń ṣe fún wa lọ́kàn ọ̀jọ̀ kan lọ́kàn ọ̀jọ̀ kan tọ́jọ́ pé àwọn ìdẹ̀ra orí rẹ̀ yìí tá a bá là ń yẹ̀wò ní gbogbo ìgbà á hàn rí pé ọ̀tún ọ̀tún lórí ọlọ́run ọba èdè ọlá jẹ́ lórí wa bẹ́rù bá wa máa ń rò sini yóò mọ̀ fẹ́ du fọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọ̀la alihamdulilayi rabbil alamin. ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá anabi wa muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. anabi yìí òun lọ́lọ́run bá rántí gbogbo ayé pátá kò sánàbí kan tọ́lọ́run bá rántí gbogbo ayé tó tó nìkan ṣoṣo lọ ó jíṣẹ́ pé ó kàkọyàwó pẹ̀lú wa àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun àti lárúbáwá àtẹnudí ètè lárúbáwá gbogbo ayé pátá lọ́lọ́run ọba ìlẹ́fẹ́ ọlọ́run nàbì sí sallallahu alayhi wa ala alihi wa sallam kí ló dé tá a ti sọ bẹ́ẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ gàdú lọ́sọ yìí pé tabaraka alladhi nazzala al-furqana ala abdihi liyakuna lil alamin nadhira ọlọ́ni ìbùkún ní kórúkọ ọlọ́run ọba tó ṣe yí pé ọ̀sọ̀ àlùkòròkọ ọ̀dùkalẹ̀ fún ẹrú rẹ̀ títí ànẹ́lùwà Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam liyakuna lil'alamina nadhira kó lè bá ajá ìkìlọ̀ fún gbogbo àgbáńlá ayé pátá lil'alamina gbogbo àgbáyé lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlọ́run ànábì sallallahu alayhi ọlọ́run ọba ìlẹ́jọ́ láti ní wọ́n máa àròsọ nàkà ìlà ọ̀hánmátà lílà àdàmì àrùn níṣẹ́ kàkà ju pé kọ́ ọjọ́ ìfẹ́ gbogbo àbá ńlá yìí lọ anabi anabi gbogbogbò ní gbogbo ayé pátá lọ́lọ́run anabi sí kò wá sí anabi kan tọ́lọ́run ọba ti bẹ́ẹ̀ sí kì í bá ti tiwa náà lóbi jẹ́ pé iṣẹ́ tọ́lọ́run ọba gbéra yìí.

bí kò sí pé iṣẹ́ tó pé òun náà lọ́lọ́run ti fi rán Muhammad sallallahu alayhi wa ala wa sallam ọjà ànábì gbẹ̀yìn gbogbo iṣẹ́ rẹ̀ ọwọ́ agúnrégé tírà rẹ̀ ó gúnrégé kò sáyọ kò sálẹ̀kùn kò sí kankan nínú rẹ̀ nínú fún bí kò sí pé gbogbo rẹ̀ òun náà bá sì kò kò sì bá ẹ gbà ọlọ́run bá wa kí sallallahu alayhi wa sallam ó sì kó àkóyawọ́ pẹ̀lú wa ó fi wá sí ojú ọ̀nà sọ́là dáadáa kò sẹ́ni tí ó tẹsẹ̀ bọ́sẹ̀ lójú ọ̀nà náà àfẹni tó ti parun lọ́mọdé kémi àtẹnìkan káwá parun ìlànà rẹ̀ níṣẹ lọ́jọ́ pé ìlànà náà máa gẹ́gẹ́ bí oòrùn ọ̀sán ti là gaara ó sì làgbò bẹ́ẹ̀ náà ìlànà lẹ́yìn sọ́lá mi ti dé tọ́ ọlọ́run ọba atúwájú ọ̀nínú ọ̀la rẹ̀ àtẹ́gbára rẹ̀ ṣe ní àtẹnìkọ̀ọ̀kan wa nìkan nínú àwọn olóríire tí ó tẹ̀lé lánàá nàbì pẹ̀lú dáadáa wá sí wá lẹ́ni tó yọ́nú sí pẹ̀lú wọn. lẹ́yìn náà òní òun náà ní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nínú oṣù Ramadan ní fourteen thirty nine hijira ti anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú nínú tafsiri wa ti ase ní masjidu nawal ni àsẹyìn èrè àní ìlú ìsẹyìn a tún tẹsíwájú nínú tafsiri wa ètò tẹ̀yí pé àyà tí a ti gbé lónìí insha allah ta'ala òun náà ní àyà ẹlẹ́ẹ̀kọkàndínní àádọ́rùn ètò àmọ́sí eighty nine ibẹ̀ láti kí ni náà láti gbé lónìí insha allah ta'ala débi tọ́lọ́mọ ọba ìdíkẹ́ lábá fún wa nípa tó sì fún wa láàyè dé insha allah ta'ala lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba tó ti sàlàyé fún wa nípa ìṣesí àwọn ọmọ ìsirẹ́lì nípa àwọn aburú wọn táwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá àti àwọn èròǹgbà wọn tí ò da táwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá ti rán tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlá sàlàyé fún wa nínú àyà àwọn àyà tó ti pé àkàgbẹ̀ yìí pé àbákòlá máa já akùnrọ̀sọ́ lọ́n bè máa lá dáwàá.

wọn máa sọ igbe kòlóògùn náà wọlé ọkàn wa ti wà nínú tí wọn dé ba ọlọ́ni rárá kìí ṣe bẹ́ẹ̀ bí kò ṣe yí pé bàlá adáwọmọ lọ́ọ̀hún rí kókó yìí ni ọlọ́ọ̀tì sẹ́bi lé wọn pẹ̀lú àìgbàgbọ́ wọn nítorí àìgbàgbọ́ wọn ni bàbọ̀lì làmà lòdì ó kéré nígbà tó fi bá ọlọ́wọ́n bá lẹ́yìn ìgbà náà lọ́lọ́wọ́n bá wa ń sọ fún wa ní àyà tí a fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀síìrì rẹ̀ lónìí wípé. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل وكانوا من قبل يستفتشون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به ولعنة الله على الكافرين فلما جاءهم كتاب من عند الله مصدق مصدق لما معهم وكانوا من قبل وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا منه ولعنة الله على الكافرين أولاني ولما جاءهم كتاب nígbà tí tírà kan tọ́wọ́ bá wọn látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ẹ̀lẹ́gẹ̀ ọlá kan. látọ̀dọ̀ ọlọ́mọ ọba ìlẹ́kẹ̀ ọlá nígbà tó bá wá bá wọn nígbà tí ra ti tíra náà bá dé tíra náà òun náà ni Al-Qur'anul Karim quran ni tíra yìí òun náà sì ni tíra tó ṣe yí pé ọlọ́mọ ọba ìlẹ́kẹ̀ ọlá ó ṣe ní tíra tí ń sòǹpinya láàrin rọ́ọ̀ àti òdodo ó ń sọ péyà láàrin ìṣìnà àti ìkùnà pẹ̀lú ìmọ̀nà ó ń sọ péyà láàrin òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀ obì òpinya sáàrin èyí tí ń jẹ́ ìbàjẹ́ pẹ̀lú dáadáa alukur'an karim ọlọ́run ọba ìlékè ọlá ní wàlà máa já àwọn kìtàbù min indillah nígbà tí tíra kan bá wọn dé wọn bá wọn látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìlékè ọlá tíra yìí ọlọ́wọ́n ọba ìlékè ọlá ti ìdánfà rẹ̀ lọ bára rẹ̀ pé tíra kan látọ̀dọ̀ òun ọlọ́wọ́n ọba nítorí kíni nítorí pé tíra yìí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ní ṣe lè àná òkàlà bòbó ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ní ṣe gẹ́gẹ́ bí àlàyé ṣe ń bọ̀ wá lórí rẹ̀ insha Allah ta'ala tíra yìí ọlọ́run ọba lónìí ọlọ́run ti sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run ti sàfihàn pé ìdáàbọ̀ ní nìyí ìdèlà tíra yìí wá lọ́dọ̀dọ̀ mọ́ ọlọ́run kò sí ní rí bẹ́ẹ̀ nínú sóràtò nìsa ọlọ́run ti ọlá rẹ̀ kàdúrà sọ yìí pé àfàlà àyàtàjà fàrọ̀ náà kúrò áánì. ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ọlọ́run ní afàlà yàtàdà bàrún náà alukur'an kí ló dé kí ni sèyí náà sẹ́yìn òde ẹ̀ máa wòye kẹ́ ẹ̀ máa rori sí ọ̀rọ̀ alukur'an tẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń kà dé ẹ̀ máa wòye kẹ́ ẹ̀ máa rori ipa rẹ̀ kẹ́ ẹ̀ máa yiri ìtumá rẹ̀ o. wọ́n àwọn ká nàmí ní ìdìbọn ìrìlá kápẹ́ alukur'an ọba tọ̀dọ̀ ọlọ́run ọba wà ní kápọ̀ mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lọ́dà wọn kápọ̀ wọn àlìjẹ̀nu ni wọ́n bá dà wọn làwọn jáde òfin ìlà kan láti wọn. kò ní lórí kò ní lẹ́wù ẹ rí àwọn ìyapa tí ó pọ̀ tí ó wà nínú rẹ̀ tí bá ti ń sọ̀rọ̀ lọ́ba ìtẹ́kàlì kọ́rọ̀ yẹn jábọ̀ ni ní ọ̀rọ̀ yóò parí ju ìjọ ẹ̀kọ́ parí ju ọ̀rọ̀ yóò kúrege nígbà tí ìbá sọ̀rọ̀ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ lọ ìṣe ni ọmọ bọ́ sáyé rẹ̀ tí ó sì máa ṣe kí ni ọmọ bọ́ sí ipò tó yẹ kó bọ́ sí tọ̀ kí ọlọ́run ọba ìlẹ́kí ọlá kó dà kó sàánù fún wa. alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́kí ọlá ni ọ̀rọ̀ ọlọ́run ọba ni alukur'an so ọlọ́run ọba ti sọ fún wa bẹ́ẹ̀ láì máa yẹ nínú tírà rẹ̀ pé alukur'an ọ̀rọ̀ òun ọlọ́run ọba ìlẹ́kí ọlá òun náà ni. kódà ọlọ́run kí ọlá rẹ̀ gbẹdùn lọ tó sọ yìí pé. ولا إن اجتمعت الإنس والجن على يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قال نقول للنبي صحيح دعين اجتمعت الإنس والجن táwọn ènìyàn àti àlejò ní wọn bá gbárí jọ wọn parapọ̀ tí wọn koríkorí tí wọn fi kùlùkùn tí wọn ṣe pàdé papọ̀ àlá àáyí lórí báwọn fẹ́ gbìyànjú láti múrò Al-Qur'an Al-Karim wá ọlọ́nilá yàtò nàbí mẹ́sìlẹ̀ ni wọn ò lè rí Al-Qur'an mú wá wọn làwọn ká nàbà àwọn lè máa fi ń gbọ́ ní ìrọ̀. kódà kí apá kan wọn fi kùn lókun wọn kúnra wọn lọ́wọ́ kúnra wọn lọ́wọ́ lálẹ́ ìjàdùn àtọ́mọ̀ ẹ̀dẹ́ nìyẹn wọn ò lè rí al torí ẹ lọ́lọ́run fi sọ fún wa pé wàlá máa já àrùn kìdá bọ́n mi nìyíńdìlá nígbà tí tíra kan wá dé wá bá wọn tó dé látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ tí ń ṣe Allahu subhanahu wa ta'ala ìdánfà alukur'an lọ́ba ọlọ́run ọba tó lọ sàtì ẹ̀ lọ́ba rà rẹ̀ nítorí pọ́rọ̀ ọlọ́run ọba rẹ̀. tíra mo sọ́ ti kò lè máa máa ẹ̀wọ̀n ó nígbà lódò pẹ̀lú nǹkan tó ṣe pé ń bẹ lọ́wọ́ wọn ìtumọ̀ méjì òun náà lè lè ti gbé dání pé alukur'ani ó jẹ́ ntọ́gbà lódodo pẹ̀lú tí ń bẹ pẹ̀lú wọn alákọ̀ọ́kọ́ anahu dáadájú alukur'ani al-karimi hakama bi sebete ha ọdájọ́ pẹ̀lú títí ń bẹ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ nínú tírà tírà tí bẹ lọ́dọ̀ wọn alukur'ani dájọ́ pẹ̀lú kódodo kàmá kọ́ kàmá kọ́ọ̀là gẹ́gẹ́ bí ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti sọ fí kọ́ọ̀lì yìí ta'ala nínú gbólóhùn rẹ̀ yìí pé amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi ọlọ́ni amana ar-rasulu ti tẹ́gbàgbọ́ bima sí ntọ́nà wọn bá sọ̀kalẹ̀ fún ní rọ̀bì yín látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ tí wọ́n sọ̀kalẹ̀ fún wọ́n ní mò nínú àwọn olùgbàgbọ́ náà nígbàgbọ́ sí ntọ́nà wọn bá sọ̀kalẹ̀ fún ànábì ó lọ́n àtòjíṣẹ́ àti kọ̀ọ̀kan nínú gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ámànàbì láì wọ́n nígbàgbọ́ sọ́lọ́ wọn fánàbí ṣe nígbàgbọ́ sọ́lọ́ làwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbàgbọ́ sọ́lọ́ wọn wàmàlà ìkàtì yín wọ́n nígbàgbọ́ sáwọn màláìka rẹ̀ kùtùbí yìí wọ́n nígbàgbọ́ sí àwọn tíra tọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ wọ́n rò sóòlù yìí wọ́n sì nígbàgbọ́ sí àwọn òṣìṣẹ́. ìwé tá a fẹ́ lómi báyìí ni wà kùtùbí yìí. alukur'an ó wá dájọ́ lórí pé ọlọ́wọ́n bá sọ tíra kalẹ̀ ó sì gbà lódodo pé ìdájọ́ òdodo wọn mú wá gbà yìí. فهو يقول عن التوراة القرآن صفوة نقا التوراة إنه حق òdodo lọ́lọ́run sọ àtàwọ́rọ́ kalẹ̀ wà á ní ìjẹ́lì ìnáwó àpọ̀n ó sì fi rìnlẹ̀ fún wa pé òdodo lọ́lọ́run ọba ìlẹ́kẹ́ lásọ ìjẹ́lì kalẹ̀ wà á ní zabori àpọ̀n ìnáwó àpọ̀n ó sì ń sọ nípa zabori tọ́lọ̀ ń sọ kalẹ̀ fún anabi wa dáwúdù aleyhi salatu wa salam tọ́lọ̀ ni wà á tẹ iná dáwúdù zaborọ̀ tọ́lọ̀ lọ́wọ́ fún anabi wa dáwúdù ní zabori alukurani gbàgbọ́ títí òtítọ́ ni òdodo nítorí pé tí ọba gbàgbọ́ ni onímọ̀ dárúkọ àwọn tírà Tawrah ọlọ́run dákọ̀ nínú Al-Qur'an Al-Karim gẹ́gẹ́ bọ́lá ti dákọ̀ Injil àti Zabur tó tó dákọ̀ sọ́fọ̀ Ibrahim tó dákọ̀ sọ́fọ̀ Musa eléyìí ó túmọ̀ ìgbé Al-Qur'an wa huwa Al-Qur'an yìí ìsọ̀dẹ́kù ha ọgbà wọn bọ́ kàmá láwọ́ akhbaraka insanu bi khabarin gẹ́gẹ́ bó ṣe pé tọmọ ìgbà tó fún ọ nírò ìtọ́lọ́bá sọ pé sọdá ó sọ lólo jàgbóná sọtẹkọdà ó ti gbà nǹkan yẹn bọ́ lórí rẹ̀ gẹ́gẹ́ bí mọ́lá kùtù rírà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tó wá bá nẹ́tọ́ wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí pé fàkùnrin ní anil Islam fàkùnrin ní anil iman ní béèrè bẹ́ẹ̀ sani bíbá ti sọ Islam fún kọ́lá sọdá kọjá tó sọ pé òdodo lọ sọ táwọn sábẹ́ sọ pé fàájẹ́bínà lá ó ti wálé mọ̀ yẹn alùwò ó ń béèrè lọ́wọ́ anábì wọ́n yóò sọ dé owó ó sì ń bá níbi wọlé kan náà. tọ́ gbọ́dọ̀ tí wọ́n bá sọ fún yẹn pé sọdá kọta òdodo lọ sọ ó ti gba ọ̀rọ̀ ẹ̀gbọ́n lòdòdò ó ti fi òtẹ̀lù ọ̀rọ̀ ẹ̀ pé ó ti sọ lọ sọ. àlìmáàyà sáni ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ti bẹ fún mọ́tọ́tìkọ́l àmọ́sọ́tìkù lè máa máa rún bí onígbàlódodo pẹ̀lú ti bẹ pẹ̀lú wọn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ànáwó já àá مطابقا لما أخبرت به الكتب السابقة القرآن دي ní ìbámu sí èyí àwọn àtìrà tó gbáwájú ti sọ nípa rẹ̀ tó ti sọ alukura nìdé níbàámu sí gẹ́gẹ́ bí àtẹwọrọ gẹ́gẹ́ bí ìjì fàáyín sábùnù mariam aleyhi sọdá tó wọ sọdá ẹyìn sábùnù mariam kí Ọlọ́run ọba ẹlẹkẹ ọlá ó túbọ̀ bá wa kẹ́ wọn sí i wọ́n sọ wípé tọ́lá wọn bá sọ fún wa nínú al-Qur'an al-Karim nínú Suratu Saff wípé inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya mina at-tawrati wa mubashiran bi rasul wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad yẹn ni pé Ànábì Ìsá alayhi salatu wa salam ìdádájú èmi jẹ ìgbésẹ̀ kan látọ̀dọ̀ ẹlẹ́dàá mi ti yí lẹ́ni tí mò ń gbà lódodo pẹ̀lú tó ti wà níwájú tẹ́lẹ̀ nínú àtàwọ̀ ó ti jẹ́ni tí tó ń tù yín nínú tí kan òjíṣẹ́ yìí yá ti ní gba ìmọ̀ náà wọlé yìí orúkọ ó ní táwọn tíra tó wá síwájú ti sọ. fọjá hàdà kìtà òjíṣẹ́ tíra ìwádìí mùsọ̀dẹ̀kọ́n lè hàn sí kìlìbìṣà ọwọ́ àgbà lódodo ọwọ́ àsọ bí òdodo ìró ìdùnnú tó ti wá síwájú ìdùnnú wa. wa qawluhu ta'ala gbólóhùn ọlọ́wọ́n bá ìlẹ́kẹ́ lọ́sọ̀rọ̀ sọ pé lima ma'ahum kó o ti bẹ̀ pẹ̀lú wọn ayé min at-taurati wal injili nínú àtàwọn àtẹ̀jẹ́ wàhálà wàhálà ṣọ̀rọ̀ ilé tí kò ní wọn dáadáa pé anatawrata akpara ti di rasul ó fún wa ní wòfá níbi ń bọ̀ sallallahu alaihi wasallam ó fún wa ní wòfá nípa rẹ̀ ìmá bísímìhì nínú kọsọ ó fún wa ní wòfá pẹ̀lú orúkọ rẹ̀ àwọn òbí wa sìmìhì tàbí pẹ̀lú òyìn ànábì náà àlẹbí láyé sọdíkọ láyé sọdíkọ àlẹ àwọn ìwé ìròyìn tí ò lè bá ẹlòmíì wọn mú wa parí wọn júwèé ànábì sí lọ sí lọ́wọ́ ẹgbẹ́ àbá sọ fún wa pé nínú tíra tán bàbá yìí náà máa ń kà tíra wọ́sáyìlò lè mọ̀tà kọ́bálà màmá kà tán láwọn ṣe mọ́jẹ́ fífa nẹ́bí àwọn èèyàn àyìnbó ló ń bẹ́ẹ̀ o tòmá fáyẹn ni pé aláǹdé lè fún mi pélé máa ha lé àwọn àtúrò sẹ́ni tó bí yìí amúhánlẹ́hàwá fún àtúntò kà á níyàlámù. أعرف نبيا عرفه بكل كتاب للنبي ننعته وقد مر ما قال النبيون والكتب تابع بابا ما تصلي على محمد نركلون ونكي على فيل أمري في المعال أنا أقول سمعت به أمر الهوى فأطعته كأني لم أعرف نبيا عرفته لكل نبي لكل كتاب للنبيين نعبده وقد ما رأى قال النبيون والكتب أبي بسام بابا ديكا طبعا نصلي على طبعا afáàní aláfẹ́lì ọmúrí ah, ẹ̀bá mo gbó ìbànújẹ́ pọ̀ ọjọ́ orí ìbànújẹ́ ọjọ́ orí mi o fẹ́lẹ́ máa ha lẹ́ àbá àtòwò láwọn àyè tí wọ́n rán ọjọ́ orí náà lárí sí sẹ́mi ni yìí amúrọ́lé àwà bá a tọ́ àjò mo máa gbọ́rọ̀ ìfẹ́nu pẹ̀lú ẹni mo bá tẹ̀lé ìfẹ́nu kà á ní àlám àrífùnàbí yá àròkù ọwọ́ àdà gẹ́gẹ́ bí ẹni pé mi mi tiẹ̀ máa nẹ́bi bí ẹni pé mi ìbúrò ànẹ́bí mi mà ànẹ́bí bẹ́ẹ̀ ni àwọn tó wù mo sì mọ́ torí pé lèkó léèkì dáàbì lè nàbẹ yẹ iná náà tó wò ó gbogbo tíra tó lọ́n fáwọn ànẹ́bí tó tiwájú tó tiwájú ìròyìn ànẹ́bí ti wà ń bẹ̀ wọ́kọ̀dé máa rọ̀ máa kọ́ lánàbí yóò dáwọ́ lè gbogbo gbogbo táwọn ànẹ́bí yẹn sọ ó ti rí kọjá lọ tíra àwọn náà ti rí kọjá lọ ìròyìn ànẹ́bí ti bẹ̀ nínú rẹ̀ sallallahu alaihi wa tọ gbólóhùn ọlọ́run ọba ìlẹkẹ ọlá tọlọ ń sọ ni ẹ pé lè màmá ẹhún ẹmí ní sọ̀rọ̀ àti wọlé kùjì ọkọ olùkọ sàrẹlẹ gbólóhùn ọlọ́run tọlọ wa sọ pé wọkánú mi kọbẹlú yá sàfihàn alálàbí nàkàfàrọ ọlọ́run wọkánú mi kọbù síwájú rí wọn ti jẹ ní tó ṣe wípé síwájú kánẹbí sọlá ìsìlẹmù tó dé tó ṣe pé yẹ sàfihàn alàlàdé ní kẹfọ wọn máa ń wá ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wọn a máa wá lórí àwọn tó ti fún ọ jẹ aláìgbàgbọ́ wọn ẹkú lóòlù wọn máa sọ pé àtàyẹ kóònù lẹ́nu ẹfàtì wọn nà á ẹ̀yin aláìgbàgbọ́ yìí àrántí ń bọ̀ wá bá wa ìsìpáyà súnmọ́ wọn sọ pé alàlàdé ní kẹfọ ayé mílẹ̀ ló ṣe kí alàdé náà wọn mú àwọn ọ̀pọ̀lọpọ̀ jùlọ níjọ́ náà lọ àwọn ẹlẹ́kọ̀ọ́ gbà náà àwọn ìdílé áwòsàn ìdílé Khazraj tọ́lọ̀ ń padà bí wọ́n ti ọ̀sọ́ fún Islam ní ìlú Medina. tọ́ àwọn yìí àwọn tí wọ́n jẹ́ àwọn ahlul kitabi wọn a máa sọ fáwọn tí wọ́n jẹ́ ìdílé Awus àti Khazraj yìí pé á padà ní àrùn sílé lórí á ti pípa yóò ti padà ṣẹlẹ̀ lé wa lórí anẹ́bí kan bọ̀ anẹ́bí yẹn tó bá dé anẹ́bí gbẹ̀yìn pẹ̀lú rẹ̀ á ní ara tẹ̀lé lórí wọ́n fi ànábì sí ìyànà fáwọn wọn yẹn. li'annahum kanu 'ala al-kufri lórí fáwọn yẹn bẹ lórí àgbàgbọ́ wa lam yakunu min ahli al-kitab mo ti náà ta fún ti àtiwájú kama huwa ma'ruf dáadáa bá a ti mọ̀ wa kanu yaquluna àwọn tí wọ́n jẹ́ ahli al-kitab ló wà sọ pé innahu sayub'athu nabiyyun wọ́n padà gbé ànábì kan dé wọ́n sanà tẹ̀mí ẹ̀hó á sì padà tẹ̀lé ànábì náà wọ́sàn ọ̀tàzọ̀rọ̀ àlẹ́kùn á sì rí àrántí lé lórí á borí ẹ̀yin tẹ̀ jẹ́ ìdílé haúsàfẹ́ kọ́sẹ́rọ́jù láàkì ṣùgbọ́n ọ̀ lẹ́mà já ahọ́n àṣẹ alẹ́bí àríkónà nígbà tí tí wọ́n mọ̀ yẹn gbé wá bá wọn àdẹ́bí tí wọ́n gbúrò pa rẹ̀ yẹn nígbà tó dé ànábì wọ́n mọ̀ yàríkónà ó gbàmà yàríkónà abẹ́nà àwọn wọ́n mọ ànábì gẹ́gẹ́ bí wọ́n ti mọ ọmọ tí wọ́n fi nù ní pé á ẹni tí wọ́n ju èmi gan ni. ìgbà tí òjíṣẹ́ ìwádìí dáfà róòbé bàtà ìgbàgbọ́. à sáyẹ́ bá nàbí yẹkọ́ wa ọ̀yẹ́kọ́ tí ìdílé àwọn lárúbá ìjọba wa. kí ló dé sáyẹ́ bá wọn ẹni. òjíṣẹ́ ni wọ́n bá wọn pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo dáfà róòbé bàtà ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́ni fàlànà tó lọ ní àlàáfíà fàlànà tó lọ àlàáfíà ní àtọ́rọ̀dù wọlé mọ́ràdù àwọn àmàlìlá nítorí ní àlàáfíà òun náà ní ilé ní kò níbi ìkẹ́ ọlọ́ tàbí ìtakété ẹni ìgbénijìnà sí kẹ́ ọlọ́ lọ́dàkùn abẹ́ ọ má ṣe wálé ní ìgbéjìnà sí kẹrẹ ọ má tí wọn lè jáde kó nínú kẹ́ ẹ̀wọ̀ ọlọ́ ìkẹ́

yọ ọmọ jẹ táwọn àgbọ ọmọ gbà àwọn tí wọn mọ òdodo tó dodo ṣẹlẹ̀ sí wọn wọn tó ta kópa wọn kò dodo wọn ti lérí tẹ́lẹ̀ pé tó dodo bá ti ń tẹ làwọn gbà wọn ti wó dodo ṣùgbọ́n wọn gbọ́ wọn bá padà gbà wọn. subhanallah lọ́dàkùn wọn ti ṣe wá ní adọ́rùn lóòótọ́ òdodo yìí lọ́dàkùn jẹ́ apá kó sọ́dọ̀ wọ́ ọlọ́run àlàyé àlàyé àti ìmọ̀nà tó ti ní àlàyé wa ní òdodo dákun máa tọ́ tí ọmọ rìn lẹ́nu gbèsè ayé wa ti wá lẹ́nu tí ọmọ gbọ́lá fún òdodo wọ́n ti àgbọ́lá fún ìbàjẹ́ àtìrọ́ kó ló dákun abẹ́ o ẹrú aláṣìṣe gbogbo wa dákun má jẹ́ kórìí wọ́kọ̀ bá wí ní ẹ̀sìn ọlọ́run abẹ́ ọ má jẹ́ kórìí wọ́kọ̀ ìbá wí ní ẹ̀sìn ẹni tó rí ẹ̀ bá kọ̀ bá wí ní ẹ̀sìn ó ti sórí ibú wọ́n sọ pé tó ń ṣe ọlọ́run ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀rí báyìí lọ́ba ta kúrò ní ìdí náà láti kú wọ́n ló ti ṣe ọlọ́run tó dábòkọ̀ nǹkan yóò ní àá tánàbí bá dáyé gan ní láǹtì gan ló wọ́ ọ̀fẹ́ ni ọlọ́run dàpọ̀ mọ́ tàwa bẹ́ẹ̀ o wọ́n ti orí wọ́ ọkọ̀ ìbáwí inú ẹ̀ tá a bá ti ṣe nǹkan tó ló kú díẹ̀ ká tó tá a rẹ́ẹ̀dì tó kó tó fẹsẹ̀ múlẹ̀ yà lè jáwọ́ kó bẹ̀. ìrà àwọn yìí wọ́n lérí níka wọ́n fẹnu yarán bẹ́ẹ̀ wọ́n ní tánàbí náà bá dé sallallahu alaihi wasallam òjíṣẹ́ dé lójú korojú ní fètètè kò sẹ́jà bá fẹnu rẹ̀ àti ìmíjì kankan pa pé ànábì ni òjì sẹ́yìn ṣùgbọ́n wọ́n fojú lẹ̀ parọ́ wọ́n sì fojú lẹ̀ sàyè gbàgbọ́ sọlọ sẹ́yìn mọ̀ pé tí wọ́n tún wá lágbára ju ti ìdílé Aws àti Khazraj jùlọ. ẹ má bọ́dọ̀ wọn ṣe rí má bàbá tí wọ́n sọ pé ẹni wá wò kọ̀bí ó tún alẹ́ wò ní kọ̀bí kọ̀bí. bí o lè tọ́ wọlé tó ní owó kan bẹ́ẹ̀ olóòótọ́ ẹni tó kù tọ lọba gbé ọmọ gbé ọmọ yọ lọ sí tẹ bá sọ ibi tó wà lómìnir bá ní baba alágbájá òun tẹ gbé wọlé lánàá ẹgbẹ fún lábẹ́ bẹ́ẹ̀ nílọ wa tọ wọn bá gbé bájì náà tó sọkọ létí ọ gbé jáde abọ́ ní gbé jáde tẹmọ pé ńgbà tọ́ka ti kó o lè sì ní tàbí tọ́rí bọ́ abẹ́ bẹ́ẹ̀ nítorí kọ́ mọ̀ pé tó ń bá torí bá abẹ́ bẹ́ẹ̀ ní tẹ̀lé wọn wọn ra gàgbó òru yọba ni ọya ní jáde fún rẹ àwọn àgbẹ̀ jáde lólè bá ní pé a ah, kò ń parọ́ ẹ̀ ń ti parọ́ mà jáde ibi tá a fẹ́ lónìí yẹn o pé òun parọ́ ọ̀parọ́ mà jáde tá a lólè náà méjèèjì olè ń sọ pé yẹn ń parọ́ bẹ́ẹ̀ ń tẹ́tẹ́ ń parọ́ jáde ẹni tó sọ pé anabi ń bọ̀ wá ọba dé ìṣèpá yóò di wá bá wa rẹ̀ tí ó di á sì kú rí pẹ̀lú ànábì yẹn ànábì ní abadé wọn bá gbàgbọ́ tá a wá lẹ́nu tá ìgbàgbọ́ rẹ̀ wá lè ju nínú àmédèjì wọn tó ń fojú lẹ́tà ìgbàgbọ́ ni tí wọ́n lè kókókó ó lè gidi lọ́dàkùn sànù fún wa dàkùn wọ́n ti wá ní adọ́rùn wò tó a bí ọ wọ́n lè tí ọmọ nǹkan òdodo gbọ́ nínú ìgbésí ayé tó ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá ilé kẹ́lá sólé ìpè báwọn yẹn wọn ti ń ṣe nìyẹn bí ṣe ti wọn kò sì ṣe rí iná lọ́lọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ láti àlàyé fún wa yìí ọ̀pọ̀ àdàdà pé mi àtẹnìkọ̀ kan wa náà kàmáńtàǹtì o kàmáńtàǹtì o òdodo tí ń dé sínú gbèsè ayé wa ẹ jẹ́ ká máa gba òdodo jẹ́ máa gba òdodo ilẹ̀ ń sú lọ ilẹ̀ ayé tá a bá wò ó ń sú lọ ojú orí èmi àtẹnìkọ̀ kan wá ń kọ́ ọ̀ ń tọ́ka lórí kílẹ̀ sùn. atẹ́kùn ni òun kò lè dùn látara wa pé ayọ́ngẹ́ ni mí ayọ́ngẹ́ wọ́n tẹ̀sẹ̀ jí táyé ni wọ́n tẹ̀sẹ̀ fẹ́ kásùbà ni ojú orí tá a lò yìí kò sámàdájú palẹ̀ lórí ẹ̀ máa ntọ́lọ́ba kàfẹ́ ta lọ́rẹ̀ lóko sámàdájú péyàn lóru ẹ̀ kódà àmàdájú péyàn tún lè lò dájú ẹ̀ bọ̀ àná ọlọ́wọ́n ọba ìdíkọ̀ lálẹ́ nígbà lálẹ́ rẹ̀ èyí ń lò lọ yìí ìbánu ọlọ́run ọba lárí ilẹ̀ ń sú lọ bálákàrọ̀ ọba ti kà á wọn ni ti ń kà ń bẹ́ńtò tiẹ̀ kí ni kà àgbàdà alákàrà ló ń wọ̀ ká bọ́ọ̀ bá kà ń gbà tó ọba ti àgbàdà ń kà ń tiẹ̀ tọba ti dín tó ń tó ń tó ń dasi tó ń dasi tó ń dasi ńgbà tó agbada bá fún agbada òní ìgbà mọ wọn fi ní balakara ọba ká agbada ń tètè báyìí táwọn ọba mọjú orí wa mọ àwọn èèyàn mọ̀ bó o sì sọ pé ọmọ ọmọ òun ti di aláìmọ̀ ni báyìí tí wọ́n bá sọ pé ọmọ kékeré kan fẹ́ fún lówó tí wọ́n fẹ́ declaration of age lọ́ba lọ tún ọjọ́ orí ẹ̀kú fẹ́ dépò kan lọ́ba lọ tún ọjọ́ orí ẹ̀kú pé kí wọ́n lè gbà pé ọmọ kékeré lò ọ̀sán rẹ̀ lọ́ba sì lè dínkù kò dínkù lọ́dọ̀ ọlọ́run tìbámu rẹ̀ tètè tètè kóòlù torí ẹ̀jẹ̀ títọ́ wa tó ti lé fún lọ́jọ́ tó tún sọ̀rọ̀ yẹn náà tó láti kó láyé wa ọkà àárọ̀ ni mọ́kàndín báyìí nítorí ìrìn àti ìfọ̀kàn wa kò rí ayé. tí a bá ti ròdòdó ẹjẹ́ àgbà rẹ̀ bí wọ́n bá gba àwọn èèyàn bá ní kí a rẹ̀ wọ́n tún wá padà fẹ́rin lẹ́nu lé rẹ̀ ọmọ rẹ̀ gan ọlọ́wọ́ sọ pé kò dùdù. ìwádìí wàhálà pàbí ni màá dà ní ọ̀hún ya dàrú ní tí wọ́n sọ̀rọ̀ pé ọmọ tẹ̀lé yóò wá padà wọnú lé ẹ wò bí Fíráùn àti Hámánì lánàtúláhì àlẹyìnmá ẹ wò bá ti gbìyànjú tó kí musa má wáyé wọn gbìyànjú ṣùgbọ́n gbogbo gbogbo èdè wọn lọ sọdá lé wọn lórí Ọlọ́run sọdá lé wọn lórí torí pé Ọlọ́run wàhálà kọbíhìn màgànú yàtọ̀ ní tí wọn sọra kọmọsẹlẹ padà tẹ́lẹ̀ kò sí tọ́tẹ́lù mi ọ̀fẹ́ wọnú ilé òun wọnú ilé rẹ̀ ní pẹ̀lẹ́kù nínú ilé mi mo fi tú láti wọ̀ bẹ̀ ẹlòmíì bẹ tó ti pé torí parí ọmọ ọ̀yá ọ̀dọ́ ń sún náà wọ́n ti tọ́jú ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run subhanahu wa ta'ala wọ́n bá ní a èèwọ̀ ni àìgbọ́ orin a pínrín mo tún ọmọ yìí dẹ́n wo yọ gbọ́dọ̀ máa wọ jìlì báàbò ni wọ́n tún ti dà sẹ́ẹ̀ sokoto ọmọ yìí gbọ́dọ̀ máa lò ó kéde ọ̀sẹ̀ ti kùn ẹ̀yin bàbá rẹ̀ náà gbọ́dọ̀ mọ̀ sí báyìí àti gbọ́ àgbà. ó ní tùmọ̀ tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ láfi mú nǹkan tó mú wá fọ́mọ yìí o ẹjọ́ sẹ́sìn ẹni o àti gbà pé ọlọ́run sọ pé ròyìn náà jáde múlẹ̀ wa ẹni tó bá tiẹ̀ fẹ́ bá bínú ẹ̀ èmi ni ó bínú gbogbo yín sẹ́ gbọ́ bí wọ́n ṣe bá fáṣẹ sọ̀rọ̀ wọ́n bá bínú ọmọ yìí tẹ̀gbọ́ wọlé kíláàsì nínú lẹ́yìn tẹ̀tẹ́ ti kúkú ni wọ́n bá ti wò tí ń bọ̀ wọ́n ní ọmọ tí ń bọ̀ yìí sọmọlé wa a ní oníṣòwò tó tófé tófé lé a ẹ̀dá kan bá ń bọ̀ ọmọ tí ń bọ̀ tí èsì pọ̀ jọ lágbájá bàbá kì í sọ ojú yín sùn ẹjẹ wọnú lé yìí wọnú ẹjẹ wọnú lé ọwọ lọba yẹ dẹnu lé tèmi ní ọwọ ẹ mọ ní bíbọ sẹ́yìn orí ni. àbọ̀ máa ń bọ̀ pẹ̀lú jìbá àmì onígbàgẹ̀rẹ̀ lé wa dáàbò òsì lé wa ó ti dé náà nìyẹn ẹ kú oríire rẹ o oríire báwo oríire ni àdúgbò tí ọmọ wọ mínì táyé rẹ̀ òtún wá sí ní ní mínì mà ẹbẹ ẹkọ ni ẹbẹ ń ti wọ mínì táyé wọn ní mini? ayé wọn ní mínì ẹ sì máa wọlé wọn mínì náà ni Ọlọ́run ní ti kúlù fún wọn àbí bẹ́ẹ̀ ni ṣe self contained that one mini self contained ṣé bákan náà ni rárá o tó bá mini sẹ́kọ̀ọ̀tì yẹn yàrá kan ní onílé ìdáná onílé ìwẹ̀ sẹ́kọ̀ọ̀tì yàrá àti pálọ̀ àti ilé ìdáná àti ilé ìwẹ̀ rẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni nígbà tó di mini sẹ́kọ̀ọ̀tì ó di pé òpin mọ́ ó dínkù tódodo bá ti dé sínú ìgbésí ayé wẹ̀ jẹ́ àgbà olùdílé báàbù lẹ́nu mi fi tó fi dé pé lọ́lọ́wọ́n ti pé kọ́ mi ebèrè ò lé mú torí rẹ náà lè tó ti padà sí torí pé pé bá ti gòkè lọ sọmọ wọn ó tilẹ̀kùn kò ní wọ sọmọ sọba délẹ̀ wọn ó tilẹ̀kùn lẹ̀ kò ní wọlẹ̀ ìgbé ọmọ wẹni tí wọn tẹpẹ fún lọ nígbà tó ọmọ rẹ sọmọ ègbè bá tó sẹńdà lókun ọmọ forí ẹ wò òní láyé kò ní tójú ayé ẹ kó ọ ló tẹpẹ fún rẹ ọmọ ti tẹlẹ àtìlẹ́yìn rẹ náà subhanallah ẹ jẹ́ àwọn sọ̀rọ̀ tó dáa jáde ọmọ rẹ wá wà ní àwọn ọ̀daràn tí wọ́n ti mú lọ sí yàgàbù sọ́wọ́n sódodo wa dé tọ́ yarí adigbọ́ wọ́n ti gbọ́ náà wọ́n ti gbọ́ náà wọ́n náà ti gbọ́ ìdílé iṣẹ́ náà ní sinmi ẹni tí ò nírú ẹni ní sekí ni o kò ní bínú ẹni gbọ́dọ̀ ẹ bá lè tiwa tẹ́lẹ̀ lọ́tẹ̀ náà má jẹ́jẹ́ jẹ́ ẹ̀yin àfa ẹ̀yin ẹ̀yin ẹ̀ wo ẹjọ́ àti sùúrù pẹ̀lú àwọn ọmọ yẹn ọmọ yẹn yá nǹkan ìjọba alẹ́ lásán wọ́n ti ti kú ni ẹjọ́ àgbọ̀ tí wọ́n sọ òdodo ọ̀rọ̀ ni ìdáàpá ló kù àbíkọ́jẹ́ kó lówó tẹ́lẹ̀ tí wọ́n tó lò sí ah òdodo lọ̀rọ̀ àwọn afá àwa síkú síkú síkú síkú gbèsè ló kú òun lọ́wọ́ ẹ̀wọ̀n ni o ẹ̀jẹ̀ àtẹ̀ ló dúdú o nífẹ̀ẹ́ ní fọnẹ́fọ́sọ báyìí ó kálukú wá sí lódodo ṣùgbọ́n tó bá ń ra báyìí abàtẹ àtàkù ẹlòmíràn ti máa sọ fún mi pé wá o má kẹgbẹ́kẹgbẹ́ ń sùn o sùn lọ lọ yọjú mi ọ̀tẹ́yìn máa o àwọn àwọn ẹni rẹ ni ọmọ bá rìn àwọn àbá àwọn àbá àwọn àbá àti àwọn àgbà òkùtù wa di kiri kọjá lórí nǹkan wa kọ́ ní agbọ̀n ọmọ rẹ subhanallah tóró tí òun náà ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀ ó ti fa fa fa fa fa ẹ̀sìn wọn pé wọ́n bá ṣe ń fa sí bẹ́ẹ̀ ni ó ti mọ sún jáde sí nígbà tó náà wà ní kí irun náà yóò sún jáde ah! ọgbà ti àbá àtọmọ mi dídín bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó tọ́ bá ké òkè mi dídín àbá àkànná ń mi pé pé pọ́ọ̀ méjì onímọ̀ gidi bí kò kéwú bíi ti mìntíìtì àní ọmọ mi dídí ọmọ lójúdé kò fi ọmọ rúmọ tó mọ èrò kan wá pọ̀ níbi kí wọ́n ní tábà ah, sọ gíráàmù fì ní gbogbo olú èèyàn lọ́yọ̀ kọjọ́ bẹ́ẹ̀ torí rí ti dárí rí ẹ̀jọ́ ẹ̀rọ ẹ̀tọ́ jẹ́ kí ni o ẹ̀kọ́ jẹ́ mọ́ sí alihamudulilayi ntòkù ní kí wọn náà lọ wáyé màtó kó kó ọ̀sọ́ báyìí wọn nà lẹ́yìn má jẹ́ ọjẹ́ òrùka kátó kó wù lágbọ́n aláìmàkàmàkà náà pé àbá kíni kan báyìí lọ́ba torí kò àti ẹ̀rù bá àbá yìí má rí bẹ́ẹ̀ o. a máa ka ká má jẹni sí àmàta gbòdodo ilé àmàta ìjọ ọ̀la tó fẹ́ sìn ẹ̀dá ilé àmàta àtàfi láàrin wọn fi ìdàrínbí fàmáṣí dáa òkàfí máa yá àjàmú lọ́kùnrin. فما اعتذاره فيما يعلم الله أفن تب يا ابن آدم أنت اليوم في محل استغفر الله إن الغفر الله استغفر الله إن الغفر الله أفن تب يا ابن آدم لو ما دام تترون كوا داو òdodo tí ń dénú ń sọ fún ọtọ ọkọ tó lọgbà yìí tètè gbá o tó mú máìkì tó ń kéde pé ẹ má bàtà ọmọ yẹn tètè gbé máìkì rẹ padà tí wọ́n lọ́ọ́ yẹ kẹ́ ẹ pé èmi mọ̀ sọ lánàá pé ẹ má gbà tiwọn àmọ́ gbà mọ́ wádìí nípa àwọn ọmọ orí pípẹ́ yẹ ká gbà tiwọn èmi gbà ti kọ́kọ́ gbà tiwọn subhanallah ronúkú àdá ní gbogbo ọ̀nà tó fi ń ṣàìdá à ń tẹ̀lé yọ̀ọ́ mọ̀ fèé lónìí tó wáyé ilé ayé ìlọ lára lọ wa ọlọ́mọ kálá rẹ ọlọ́ lára kò tí ì pa ọ́ kò láyé láì sí ikú láyé rẹ ilẹ̀kùn ìrònúkú àdá ti kalẹ̀ fún ọ láti jọ́ tọ́lọ́ ti dá sámà tilẹ̀ ló ti dá ilẹ̀kùn kan ilẹ̀kùn Ọlọ́run dá kalẹ̀ ní ṣíkì ni lè tọ́wọ́bà ìrònúkú àdá wọn ò ní títí tó wọn fi máa yọ ní ibò wọlé gẹ́gẹ́ bá nàbí sọlá àti lọ́sọ̀ fún ọ. ìsẹ́sìrìlà kúrò àforíjì lọ́dọ̀ Ọlọ́run iná lọ́kìrọ̀ lọ́hùn ọba tí foríjì ìlàmàtà àǹtàfẹ́ ìlà wẹ́n wọ̀fẹ́ láì ilé ìpapòròté ilé àgbà àjọ olùtò fẹ́ sí dà wọ́n àgbàlagbà ọ̀sáàjì jáde-jáde wo nìyẹn àjọ olùtò fẹ́ sí yẹn dà wọ́n bá wọ́ títí báyìí àti wọ́n bá ń lé bsdb níjẹ́ olùtò fẹ́ sí jáde-jáde yẹn dà ìdìbò alẹ́ ilé tó níyàwó lè tó lọ́mọ ẹ lọ jókòó sí ilé bọ́ọ̀lù á lọ dákun mọ̀ sí wa lóko nù ẹ̀dá o lọ́wọ́n àbẹ̀ mọ̀ jẹ́ láàká ìwó gbó ẹ máa fẹ́ pé ah mayu yóò na Chelsea bàjẹ́ àbí ẹ̀kọ́ ni ǹjẹ́ tí ó mọ̀ ló ń gbèsè ayé ẹ̀ wọ́n bá na pátì rẹ̀ lọ́ba ronú ìrọ̀wọ́ ronú kú ní iṣẹ́ àmọ́ ronú kú kí ni wàhálà jẹ́ ta lọ́rùn ni wọ́n lọ́ba pẹ́ǹtì ọlọ́run ní yóò jí mọ́ lọ́ọ́ bá àwọn èèyàn rẹ̀ àwọn yòókù rẹ̀ lọ́rùn àpárá ń bẹ lọ́rùn kọ́ lọ́ba múdàtúndínláwà kí n wà láti ẹ̀. wọ́n na wọ́n na tíìmù ẹ̀ báyìí ìyàwó òtún rojú ẹ̀ mọ́ ọmọ òrojú rẹ̀ rí ẹ̀ mọ́ yóò mọ̀ káránú lé ni ọmọ kọ̀ọ̀kan sọ́ra rẹ o kí ló dé babalágbájá wo babalágbájá gan tó gbé o tí wọ́n gan tó ọba sọ ara ẹ̀ bí tó lérò àbá rẹ̀ torí bọ́ọ̀lù fa inú àwọn èèyàn kó abẹ́yìn èkúra bẹ́ẹ̀ ọlọ́dà má ṣe níbẹ̀ o mọ́tẹ̀yìn náà bẹ́ẹ̀ o mọ́tẹ̀mí lọ́mọ bẹ́ẹ̀ o mọ́tẹ̀wá bàbá bẹ́ẹ̀ o ọmọ tí ọ̀sán bàbá ẹ̀ pé dádì ẹ ẹ jí àlálẹ́ yìí ah lọ́dà méjì sọ bẹ́ẹ̀ fún bàbá mi o dádì ah ẹ máa banújẹ́ sùn lónìí ah lẹ́nu ọmọ tí bàbá ẹ̀ ọmọ òkè bàbá bàbá tí ọmọ ìyá rẹ̀ ah ọmọ gángan wo ipò kọ̀ bàdújẹ́ fún ẹ wá àtìyá rẹ̀ lẹ́jọ́ mú ah òun ti ra ọmọ kan olùsí tí òun jẹjẹ lálẹ́ ó lóun rọmọ ọmọ rẹ ò lọra ìwọ tẹ fún wa bí ẹ̀kọ́ fún ọ pé kọ san mọ lóní wọ rọmọ ìyá náà wà pé àákùkù mà ẹni tí ó panújẹ́ sùn bí bàbá ni ó panújẹ́ sùn tèmi àtọmọ yìí náà láwa kó pọ̀ panújẹ́ mu ó dìgbà yìí bá di ah ẹ̀yin náà wà wọ jàmá tó o ní irú bàbá bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ wọlé tó bá jẹ́ kó o ní wọn náà a ah, ọlọ́dàkùn mọ̀jẹ̀nu wo kó o àbíọ̀dàkùn mọ̀jẹ̀nu wo kó o. òní a wà yìí ó yẹ ká mọ̀ pé ojúṣe ìwà ẹ̀tọ́ wa òun náà ni pé ó yẹ ká paradà dìré ẹlòmíì ò torí pé ó fẹ́ wọlé díẹ̀ síbi wàlọ́ọ̀hì ásírí òní títò yóò kí kalẹ̀ ó lòún kí sọ́lọ̀ ń bọ̀ wọn abẹ́yìn òkúra ni wọ́n tún lẹ́nu mi ò sí jámọ́ yọ pàtó láti méjì papọ̀ lórí àti àǹtò mọ́gírìbì àti ṣá abẹ́yìn òkúra ni wọ́n ń ṣe àwọn yẹn torí sinimá para ìnú méjì papọ̀ yóò ní àfà wáò tọ́lọ́n ọlọ́run gbèsè ló sóhun lé ọlọ́run àbọ̀ ọlọ́run ọ̀sìn àbọ̀ ọ̀nà mi sí ọ subhanallah ẹ fura níjẹ́ òun látó fẹ́ ṣe gbogbo jàtìjàtì ìdá ẹlòmíì lábẹ́ gidi lọ́wọ́ ẹ̀yà ẹ̀lẹ́ sọ̀lá ọ̀tá kejì papọ̀ bẹ́ẹ̀ni pépè sóun náà ń bá yọ. rọ alágbájá ẹ gbọ́ olùpèpè ó ní ẹ̀yà ẹ̀lẹ́ sọ̀lá ẹ lọ àbọ̀ bẹ́ẹ̀ bá kí ti yẹ ẹ̀ lé kí tu àmọ́ bí lè má mú sẹ́ǹkì ẹ̀ bá yé wọn lè kí tu àmọ́ àwọn náà bọ̀ àwọn náà pọ̀ jàmá làbí jàmá ẹlẹ́ẹ̀kejì subhanallah abẹ́ yìí fura fún wọn sọ bẹ́ẹ̀. ilé màtá àǹtàfi láwé wọ̀fi láìdè fama àtìdáwò kàbí máa yà lámú lọ́wọ́ fama àtìdáwò kàbí máa yà lámú lọ́wọ́. kí ni àbíjàre rẹ lọ́dọ̀ ọlọ́ níbi gbogbo nǹkan tó lọ́wọ́ bá ti. fama àmàkọ́ lùkà wálé. الأطهار ظاهرة والنار بارزة والحاكم الله والنار بارزة والحاكم الله فما مقالك sọ̀rọ̀ pẹ̀lú tiẹ̀ ni àwíjàre wo ló fẹ́ sọ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ wájú ọ lọ àwúrúwẹ̀rẹ̀ kò sí lọ́dún kò sí fídì lọ́kàn yìí mo ti ń lọlé aṣẹ́wó lọ́kàn yìí ìgbà tó ń lọ ta bàbá jẹ̀lú òun náà lọ́kàn yìí gbogbo gbàtọ́ ẹgbẹ́ di ayọ̀ ọlọ́kàn lọ wà gbogbo ẹ̀ lárí alẹ́ àtẹnà ọ̀rùn dọ̀ fìrọ̀ bó ṣe jókòó ti draft tó jókòó ti káàdì abẹ́rẹ́ àwọn èèyàn níbo ti sálú lẹ́yìn mo ti bẹ́ẹ̀ wọ́n ráyè fúnra àwọn odidi àgbàlagbà aláìwọ́n lọ jókòó téèyàn bá ti jókòó bẹ́ẹ̀ tẹ́ bá gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú á tó bá kú ọmọ ayò báyìí lágbájá ìyá tí ìyá ìyá tó bí yẹ ẹ̀jẹ̀ kù níjọ́ kìnìún àná ọ́ jẹ́ lónìí kàkà ọ̀yà tayọ fún mi ọ̀rọ̀ agbagbogbo agbagbogbo sísí wọn ẹ̀gbọ́n wà sí níwájú àmọ́ ìlú ni wá àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ burúkú yóò kéé bí ìyá tèmi lọ́tẹ̀ sí bí bàbá tiẹ̀ tí wọ́n lọ lọ ṣe kínní kan bí báyìí tọ́ padà lọ ṣe kínní ọmọ pé máa nà ọ́ ọ̀nà ti dọ̀ máa yọnu. yá máa bá bọ̀ ìgbẹ̀yìn láláyò ta orí tọ́ba ta ìgbẹ̀yìn yẹn tọ́ba ìta ìgbẹ̀yìn rẹ̀ kò sí ibi tọ́ fẹ́ẹ́ di ìtìmá. sàǹpé gbẹ̀yìn láláyò ṣe kínní àwọn wàá ta ìgbẹ̀yìn yẹn gbogbo bàbá tó yẹ kó jókòó tọ́ ọmọ rẹ̀ tọ́ba ní kan sí i jókòó tọmọ rẹ máa bọ́mọ ẹ̀dá márùn lágbájá báwo ni sọ̀láàtù rẹ mójútó tu rẹ dáadáa o wọn sin lọ́wọ́ o tí sọ̀rọ̀ bá dé ọlọ́run là á pé o ọmọ bá wọn sọ̀rọ̀ ọmọ bá wọn yẹn jù ọmọ bá wọn sọ̀rọ̀ lórí ó kó wọn ra ọmọ rẹ ni wọn mọ̀ sọ̀ fáwọn orí bàbá wọn wọn pẹ̀lú mi gàgbé ọmọ rẹ péjì gan ẹ máa yanjú ah, mi sí tòsí o mi sí tòsí níbi ayò. fama ma kọ wal asraru zahiratu gbogbo kọ̀kọ̀ ló ti di gbangba yìí. wan naru bariza iná ní jó gèrègèrè tó náà ti bọ́ra lẹ̀. wal hakimu Allah ẹni tí ó dájọ́ tí ò ní ségbè lọ́lọ́ òun náà lọ́ba tí ó sì dájọ́. ẹ dákun àrọ̀ wa o ẹ má jẹ́ ajé adọ́rùn mọ́tọ́ yorùbá wọn sì ní jọba fàjà lálẹ́ kìí àmọ́ sí ní kátàyé báwo àní kátàyé yanjú ẹ̀ ìjọ bàbájà ní àìsíyá àmà bóòlù ti wá máa fà mí fà kí n sórí ibù mọ̀ ń pọ̀ kó sórí ibù bóòlù ti pèmí lọ síbi orí ibù kálá. tá a bá sọ nǹkan kan lánàá tó dò ní sáré pé òdodo ya pati ń ta aṣọ lánàá ẹ já fi ọ̀rọ̀ àná lẹ̀ ẹ já padà síbi òdodo tá a rí lónìí. tọ́mọ̀jẹ̀ pé padà bọ̀ sí tiwa náà dà gẹ́gẹ́ bí àwọn tẹ́pẹ́ síwájú ni wọ́n ti sọ fáwọn aláìgbàgbọ́ pányánwó tẹ́lẹ̀ nídìílé Awusa àti Khazraj jù pé ànábì kan bọ̀ wá tí wọ́n bá gbé dìde àjọ ní àrántí lórí ẹ̀yìn àbórí yín kì í tètè rí nígbà tá ànábì náà bá dé wọ́n gbà tó ti sọ ọlọ́run dé ńkọ́ dáfàrò òde wọ́n sá ìgbàgbọ́ pẹ̀lú rẹ̀ wọ́n sá ìwòrè pẹ̀lú ẹ̀ wọn ọba gbọ́ mọ́ ọlọ́ni falẹ̀ àyìnàṣọ lọ́ọ̀hì aláàbí káfíìn ọlọ́ni á ah, ìgbéjìnà síkè wọ́n lọ́hùn wọn ta kété wọn tètè Ọlọ́run lé wọn kó nínú òkè Ọlọ́run tó lọ bá wa lé ni tá a lè tọ́ fẹ́ gbà ní. ìgbà tó ti pé lámàlíjà àmínìwò ìlú àtìlẹ̀ kò síbi òsì fẹ́ sáko bọ́ sáko lọ́dọ̀ Ọlọ́run tó Ọlọ́run náà lọ padà sí. bí bàbá bá lu ẹgbàá tí bá ń lé ọmọ bọ́sọ̀dọ̀ ya rẹ̀ yọ gbà lọ tàbọ́dọ̀ ọ̀rẹ́ bàbá rẹ̀ kan tàbí ẹnìkan tí ó ta bẹ bàbá rẹ̀ ẹ̀dá kan bá ń bẹ wọ́n ní í mọ́ tí ń bá ṣe gbá mi ọ̀dọ́ yìí ni fún mú mi wá fún ti nà ní ìní ṣe bẹ́ẹ̀ máa èmi mọ́ sọ fún yín tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá bá ń dá tẹ̀lé àfún yẹn tí fìyà jẹ́ yẹn ṣẹ́dá kan tó lè gba yẹn àfọlọ́wọ́n ọba náà tọ́lọ́ bá lé yẹn bolè yóò tún máa lọ tọ́lọ́ náà lá padà ìdí àmọ́ tá à ń ṣe kò sí tìjú ń bẹ ipe èmi tí mo sọ̀rọ̀ lánàá ní wàá padà lónìí wípé kò tó rí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ bọ́yẹ kó rí bẹ́ẹ̀ aláti ṣe kíni o á gba òdodo tó ṣe kíni o tó ṣẹlẹ̀ lásìkò yẹn náà nígbà tá a wà ń lọ rí tí alìjàbàtà bẹ̀rẹ̀ gbogbo ti bẹ̀rẹ̀ tọ́ba lé ilé yóò sí ilé yóò sí àwa lọ sí láìpẹ́ àwa ṣe wádìí àrègbè bẹ́ẹ̀ ó lọ fún un. ọ̀sọ̀ ah! hí jìtàn jìtàn ẹ̀tún ṣe o tuntun ṣe mọ́ kò ní wí padà o kò ní sọ fún padà rẹ̀ rèé tọ́yàtọ̀ sí tá a sọ. títí ìgbéraga àti mọ́tòmọ́tò àtijọ́ rẹ ní lójú àti wá fìtínà àwọn yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí wọ́n lòun náà sọ tó ti wọlé lórí. kí ló burú ọ̀sọ̀ ọ̀rọ̀ lánàá kò sí rẹ́ni pé ọlá kìí kọ́ sí pé a ah, ọ̀rọ̀ tá a sọ lánàá kò tún padà túlé àbáwọn yẹn kan nínú àwọn ọmọ àyàkọ́ náà bá mi san wọ́n lẹ́sàn-án lóore wọ́n padà rí mi pè mí wọ́n ti sọ àwọn ẹ̀rí kan gbá tẹ́mi náà wádìí kò sí bó ṣe rí nìyẹn ọlọ́run kọ́ bá san lẹ́sàn-án lóore lónìí àti wọn sọ fún yín pé n ta sọ pé òsì lánàá ẹsẹ kìnìún ọwà pẹ̀lú ẹ̀rí ta ẹ dàpọ̀ lánàá kí lórúkọ rẹ ọmọ di orúkọ tó di lánàá yẹn wọn bá tún béèrè lónìí pé kí lórúkọ yẹn orúkọ yẹn náà tó pa orúkọ yẹn dàní kódà táwọn yẹn bá fẹ́ pẹ́ lónìí pẹ̀lú òní rárá ẹni yẹn tó ní pẹ̀lú tọ́bi ìlódodo báyìí yọ gbòdodo tora wa ti rí ení èjì ẹ̀ta tá a ti rí kà nínú àwọn nǹkan míì tí wọ́n sọ lánàá tí wọ́n padà bẹ́ẹ̀ lónìí gba àwọn ìgbéke so. àbí tí wọ́n bá máa fi rọ́wé rọ́lọ́run ẹjẹ kan rọ wá ẹjẹ àgbà òdodo sínú gbèsè ayé wa tó lóore jù ní ẹ òsèǹtà afẹ́gbà níbi àìgbàgbọ́ sọ́lọ̀ ẹni ìmọ̀sí àìmọ́re lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀pá ìdíjọ́lá ìpadàbọ̀ sí kí wọ́n yẹn bọ́lá ti sẹ́bílẹ̀ wọn ni ọ. lẹ́yìn náà lọ́lọ́wọ́ a fún wa yìí pé bìsà máa ń dára obìnrin àwọn òkúta wọn àìyàn kúrò bí máa. أنزل الله بغيا أن ينزل الله من فضله أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين ما اشتروا به أنفسهم أن يكفروا أن يكفروا بما أنزل الله بغيا أن أن ينزل الله من فضله على من يشاء من عباده وما وللكافرين عذاب مهين ọlọ́ni béèyàn bá kú síṣẹ́ yọ ọgbà ẹ̀san afẹ́ tó ṣe ẹ̀san téèyàn bá ṣe àlùjẹ̀dá omi ń jẹ́ ìṣẹ̀lẹ̀ amẹ́lẹ̀ ẹ̀san wà lóun tí wọn ìran iṣẹ́ téèyàn bá ṣe máa yẹ fún àlè ní yọ̀ọ̀la ìyá àjẹmújáwá ìyàwó. لا يسرق الحب بين الله والناس لا يذهب الحب بين الله والناس àfààní pé màá yẹ fún àníní kan irọ ẹni tó bá tẹrẹrẹ láyé tó tẹ dáadáa láyé lórúkọ rẹ̀ ń jẹ àwáyé wá ń tẹrẹrẹ láyé ájímújà wà àtìyàwó onípẹ̀sán àti onípàdánù ẹ̀san rẹ̀ ẹ̀san rẹ̀ ò lè gbé torí pé láyé ṣe ha bolè orúkú bẹ́yìn náà lọ ìwà náà sí dáadáa ìgbé láàrin ọlọ́run dé yẹn tí ẹni pé ṣe dáadáa yẹn torí tọ́lọ̀ bẹ́ẹ̀ dà ọba sàn ọlẹ́sàn ọlọ́run sàn lẹ́sàn má tẹ̀rẹ̀ kan ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ẹ̀dá àmọ́ pé dáadáa ògbé láàrin ìrìn tọ́lọ̀ rárá. bẹ́ẹ̀ nìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n lọ́dọ̀ wa níbí báyìí àwọn ni zari ọ̀sùn fàlábù dáhà سوءه مهما طال الأمد ونزارع السوء ẹni tí ń gbin aburú ó gbin èso aburú padà bóde àkàtúntò àhò kò sí èméjì bẹ òun náà ta àbámọ̀ èso aburú yẹn màmá ọ̀là àmàlí bó ti òkè bọ̀ lọ bí òrèrè tó lójú wa lọ́pẹ́ sí àbàbá ńlẹ̀ ìbáwọn ni lójú lọ́pẹ́ sí mo di adé tán torí ẹni tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tí wọ́n sábò sí kúta wọ́n ṣe tí ọ̀dà fún yọmọ òpé ah, ẹ̀sìn ìpẹ́ kó tó ṣẹlẹ̀ ah, bí kíkan máa ṣẹlẹ̀ lẹ́yìn gbé yẹn ṣe ń sábúrú yẹn ṣe kí kẹsàn-án ló sì máa dé ṣẹlẹ̀ ni tọ́ba jẹ́ pé bọ́lọ̀ ń ti ń kanjú sí nìyẹn wàláwò yà á jẹ́ lọ́wọ́ ṣàrò àbùlẹ̀ náà ṣe wàláwò yà á jẹ́ lọ́wọ́ ṣàrò ṣẹ̀dá lọ́ ajalóko kápẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá máa ń kánjú sí aburú fún yẹn ní kánjú bá a ṣe ń wọ́ orí ni ọjọ́ orí ń kálukú ó ti lọ tọ́ba ti jẹ́ pé bá a ṣe ń ṣe ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá lọ́lọ́run ti ń bi wá ni kò ní ti dá bàtà tí ó kù lórí rẹ̀ ìgbọ́lọ́run ó ń lọ wa lára dọjọ́ yẹn náà ni ọjọ́ àlùkìyàmù torí pàdé òǹgbẹ́ kò wò nípa wa nítorí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n yọmọ lójú tí wàá fi kọ́ ni sẹ́rí lójú ẹni tó ṣe nǹkan yẹn òun náà wò pé a kí ni ogún ọdún lónìí gbangban lókè a òun láti gbé òun sẹ́ni kankan tó lè bí òun ṣé wàhálà lójú ẹ̀ náà tiẹ̀ náà lọ́pẹ́ nígbà tí wọ́n bá dé báyìí nítòsí tòsí bí báyìí sẹ́mi pé ilẹ̀ Yorùbá wọ́n lẹ́ni tí ò fẹ́ràn léèrè kí ni yóò wí ọmọ yorùbá ò sí tó ẹni tí ọkọ ọmọlówó ń jẹ ńkọ jazakallahu khairan èsì kan náà méjèèjì ẹni tí ò fẹ́ràn lérí ó fẹ́ràn ẹjọ́ wò á ló ti tó báyìí ẹni tí ò sì fọ ọmọlówó ń jẹ tí ọ̀tá ń jẹ sọmọ ní òkè á ọmọ ọjọ́ wò bí Abdulkabir ló ti tó báyìí lẹ́yìn ìkẹ́ ọlọ́run àtàánú ọlọ́run àtàbọ̀ ọlọ́run tọ́lọ́run ṣe fún owó tí bàbá ẹ̀ ń ná ìṣòwò kékeré ọlọ́gbẹ́mẹ́dákẹ́ ọmọ ọjọ́ òbí báwò bàbá òní a ah, ọjọ́ náà mọ̀ ti pẹ́ ọjọ́ náà ti pẹ́ sẹ́yìn tí ìgbà tí bàbá Angila fẹ́ gbàjọba sẹ́yìn mọ̀ kọ́kọ́ nùkan tí ó gbàjọba ńlá di ọmọ ọjọ́ náà ń gbà yín náà ẹ wò ó ìbá àwọn ọ̀rọ̀ rẹ̀ ní kíní báyìí báyìí báyìí bàbá lọ́mọ owó tó ti bọ́ lára o lówó jíjẹ lọ́fẹ́ lò lọ́fẹ́ àbówó gbà tó síkì ká tó sọ owó ilé ẹ̀kọ́ rẹ̀ tọ̀nà àbí kọ̀sẹ̀ tó ti ṣe wọn á lọ́fẹ́ ṣe fúnjọ wọn ní ha ah, àbí àbẹ̀rẹ̀ kẹ̀dírì mú iná kan yìí èyí ọmọ yìí fẹ́ dàgbà ọmọ ọjọ́ wo bàbá ẹ̀ tó ń lọ́wọ́ jẹ lọ́mọ pé ìsọmọ ọjọ́ wo kankan ọmọ ọjọ́ tó ti ni yóò ṣe rí nìyẹn yóò ṣe rí nìyẹn lọ́dọ̀ ẹni tó ti aburú òun ti gbàgbé pé ìyẹn ogún ọdún ọmọ ọjọ́ ni lọ́wọ́ tọ́ba wẹ̀yìn báyìí máa dé nìyẹn kọ̀ọ̀tọ́ sí wa lẹ́nu àwọn ọ̀rọ̀ tó kú tọ́ta máa ń sọ ọlọ́run bí wọ́n ní sọgbọn bí ẹ tán Ọlọ́run sọ fún bí nǹkan kankan ọdà ẹ tán olùkóyè wa Ọlọ́run sẹkìn ni ọdà ẹ tán ìmọ̀ ẹ̀sán lórí dáadáa wọ́n ìmọ̀ lórí abu amakobi làmìyálílé wọ́n làmìyálílé ọ̀tá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ kí agbárí owó pé dáadáa wọ́n jẹ́ káwọn èèyàn máa ra ọ̀rọ̀ bọ̀ wá lẹ́nu gbogbo àwọn òwe tí wọ́n bá ti pa tọ́ yẹ ká máa ká máa tún wọn ṣe ká tó wí ẹjá máa tún wọn sí irú ẹ̀ pọ̀ dáadáa dákun ẹjá máa tún wọn sí. ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá ọwọ́ níbi ìsámá dárọ̀ òbí ní àwọn kòtàhún òṣìọ́ òbúrú jáì ní tí wọ́n rà kórí ara wọn. àwọn wọ̀nyẹn àwọn tá a sọ tá a káyà àwọn tíwájú yẹn òbúrú ní tí wọ́n rà kórí ara wọn bí ìsà nínú èdè lárúbáwá fẹ́yìn ló máa ń gbé ni tí wọ́n máa ń gbé jáde ní ìṣá ì azam láti fi bú ni bíkìsà kí ni ìdàkejì rẹ̀ nẹ́ẹ̀mà nẹ́ẹ̀mà onídàkejì rẹ̀ fẹ́yìn ló máa ń gbé lọ́wọ́ náà ṣùgbọ́n kí ló ń gbé jáde ẹ̀yìn a nẹ́ẹ̀mà rọ̀jò a a wọ́n dà lọ́mọ yẹn ọmọ gidi lọ́mọ yẹn tùmẹ̀ ni. Ah, ọmọ dáadáa ni ọmọ dáadáa ni tí wọn bá ní bí ìsàlẹ̀ wọlọdì ọmọkọmọ ọmọ àti ìpàdé ọmọkọmọ ni ọmọ bú ni ẹgbẹ́ bá lè bìtà ìwà tó wípé ará àdúgbò ló kọ ọmọ kan níbi ìta àgbógbó àwọn ẹ̀ka níbi ìta pèsè bàbá kan tàbí àkàlọ́kọ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run pé àwọn ẹ̀ ní bí ìta màṣítárọ́ bíi náà subhanallah ẹ dàkún ta lọ ta lẹ tọpẹ yí bíkítà yẹn sí ní àyìnbá padà làhàwù tọmọlẹ́yìn anabi sọsọlọm náà lè kó sábẹ́ bíkítà yìí o tọba ti sáwọn wọ̀nyí dé dàrú dodo tọhán káwọ bó ṣiṣẹ́ ń ṣe fi rò ṣáà ọhán gẹ́gẹ́ bí òun ṣe hàn níyàlẹ tààrí o tún da sọ ọlọ́run ló burú jáì nǹkan wọ̀nyí ṣe bíkítà yẹn méjèèjì orúkọ méjì ni wọn àti nàìmá jáàmì dáàdì orúkọ bọrọ gidi ni wọn kò sí wọn àti sọ pé bíkítà yẹ bíkítù ra ọ bíkítà bó ṣe wà náà ló fi lè máa bó náà kò sí wọn jáàmì dùn ní láyé sọrí fáàlì ní oyè padà wọn yẹn padà dà wọn sì wà náà wọláyà tàṣọ wọláyà àti gàtẹ̀lẹ̀ màdùn wọn ò sì ní paradà kó ní màdùn wọn. ọlọ́ni bí sàmá máa ti ń bẹ́ẹ̀ yẹn fún mọ̀súlì ni ẹ̀yìn bí sàlẹ́bì ó burú jáì ntòsí wípé máa yẹn bí máa nà alẹ́bì mọ̀súlì. ntòsí wípé wọ́n rà wọ́n fi orí ara wọn rà. kí ni tí wọ́n forí ara wọn rà àyẹ̀kùrú bímá anzala Allahu bagiyan an yunazzila Allahu min fadlihi ala man yasha'u min ibadihi. èyí wọ́n forí ara wọn rà ni pé àyẹ̀kùrú wọ́n ti àìgbàgbọ́ nítorí pé wọ́n ti àìgbàgbọ́ bímá anzala Allahu sí tọ́lọ̀ wọn bá sọ̀kalẹ̀ wọn sọ wọn ti àgbàgbọ́ ti ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá sọ̀kalẹ̀ torí kọ́lọ́ sọ yí pé wọlá máa já ahùn kitabun min indillahi musaddiqun lima ma'ahum ọlọ́run ti sọ bẹ́ẹ̀ síwájú nígbà tí tí àwa dé bá wọn látọ̀dọ̀ wọn ní tíra ti ń gbà lódodo pẹ̀lú nǹkan ti tẹ̀ pẹ̀lú káfàró bẹ́ẹ̀ ata ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀. ajẹ́ pé tíra tó dé wá bá wọn yìí ọlọ́run sọ tíra kalẹ̀ tíra tó lọ́n sọ kalẹ̀ ń jẹ báwọn yá lẹ́yìn dàbọ̀ tíra yìí wọ́n ti àìgbàgbọ́ sí báwọn yá lẹ́yìn dàbọ̀ ayé hasadan minhum ní ti kìí ta ní ti ìlara àti gbọ́ sọyẹ bọ́jẹ́ fáwọn nìkíní ọgbọ́dọ̀ wọn wá. nínú tí wọn táwọn olùmọ̀ tó bàgìyàn òní. àwọn olùmọ̀ kan sọ pé wàlúùdàgbìyàn òun náà ní kéèyàn ó ti kíni o kéèyàn ó tayọ àlàníyàn lórí tàbí kéèyàn ó dìtẹ̀ máa wọ́n sì lọ wá àkọ́kọ́ min al-hasad ó tún jẹ́ ẹ̀sà nínú kéta kéta kéé wo kéé sún kéé tè kankan eléyìí wọn ló lè jẹ́ òun tún jẹ́ ẹ̀sà yàtọ̀ ìyẹn bá gbé òun tún jẹ́ ẹ̀sà nínú ó tún jẹ́ ẹ̀sà nínú alihasad tí hasad bá ń èèyàn tọ́ba tó wá lọ ní bá bí òun wà láti ó ṣe kéta yẹn ó ní lára ń kọrọ yẹn ó tún wá lọ ní ọ̀tẹ̀ wọn tọ́ ètí òjò fún ọba nìyẹn o wọn dé tẹmọ ọ̀rọ̀ yìí torí pé ètí ń jẹ alibagi ó lè jẹ natijan anil hasad ó lè jẹ èsì èsì kèéta èsì kèéta lè jáde ó lè jẹ pé èsì kèéta ni kí ni o ò náà lè jẹ torí gbàtí yẹn bá ti ṣe kéésà yẹn débì kan tí a ń pèsè tọ́nà padà gbé wa pé à ah, ló kú gan wá bó ṣe ń ràn lọ́rùn ẹ wá bẹ́ẹ̀ ṣe pọ̀rọ̀ mọ́ lẹ́nu ẹ̀yẹ kò yẹn má lọ́wọ́ ẹ wá kàkàkà ṣe fún un ẹ jẹ́ kí wọ́n lọ nà kó má lè wá síbi tí wá sí ti ṣe má bẹ́ẹ̀ ni òdodo kan bá kú ẹgbẹgbẹ̀rún yóò tún dìde láyé torí ẹ wọ́n ṣe ìlara tọ́wọ́ padà bí ọ̀tẹ̀ jáde wọ́n ṣe ní tí òjò fún ọgbà ọ̀rọ̀ ọlọ́wọ́n bá gbọ́ nìyẹn. أن ينزل الله من فضله على من يشاء من عباده pé kí ló tó lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ti kọ́ ajé pé wọ́n ń dìtẹ̀ sí pé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá ọ sọ ọlá rẹ̀ kalẹ̀ fẹ́ni tó nínú àwọn ẹ̀wù rẹ̀. àlìfábùlù sì ní nínú èdè àwọn máa ń sábà pè ní ọlá àbí bẹ́ẹ̀ kọ́ ni àjùlọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ torí pé ziyada ni ziyada tó làá kọ́ èlékún lórí ẹ̀bùn tọ́lọ̀ àjùlọ ni. wal muradu bil fadli nítorí wọn gbà lérò pẹ̀lú alifọ́tò ìdìbò ní àwọn níbí báyìí ní bí ọlọ́run sọ wá yìí tàbí ká sọ pé al-Qur'an kama qalahu ta'ala gẹ́gẹ́ bọ́lá tó sọ pé qul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un qul sọ pé bi fadlillahi pẹ̀lú àjùlọ ọlá ọlọ́mọba èyí ti alukur'ani wa bi rahmatihi àti ìkẹrẹ ti ti islam fabidhalika falyafrahu ìyẹn náà ti tó ní tẹ́ẹ̀mà tunu tẹ́ẹ̀mà yọ tẹ̀tẹ̀ pẹ̀lú ẹ̀ huwa khayrun mimma yajma'un. owó lóore ti gbogbo nǹkan tí wọ́n kó jọ lọ níbí báyìí àwọn míín tu wọ́bi rahmatihi àti ìkẹrẹ wọ́n tún sí Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú gbólóhùn kọ́lọ́ sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin torí ẹ̀ ẹni tí ń ṣe mọ́lídìí ọwọ́ àsọ̀kò ń wọlé lágbègbè yìí ìpèsè bọ́lá sọ pé kólé bíi fọ́ọ̀tì ńlá sọ pé pẹ̀lú ọlá ọlọ́run ọba tí ń ṣe Al-Qur'an wa bi rahmatihi àti ìkẹrẹ tí ń ṣe Muhammadu fàmìlá àdìgá fàlìyẹ kúrò ọ̀hún méjèèjì náà tó láyọ̀ à ń yọ̀ pẹ̀lú ànábì ní mọ́lì dídá sí i. wúwà kọ ìró ní máa yẹ kí. àti Muhammadu yẹn tá a péjọ sórí ẹ̀ lálẹ́ yìí tá ń ṣe mọ́lì dì í à ó lóore ju wo táyé kú jọ lọ àwọn àtọ fún wọn yí pé ta lẹni tó kọ́kọ́ gbọ́ yé bẹ́ẹ̀ ìgbékilẹ mọlídì nìyẹn tẹ ẹ bá gbọ́ tẹsíri alukurani yé ẹ lè gbọ́ yé táwọn sábẹ tí wọn bá nàbí lò torí pé wọn gba alukurani kẹrin náà ti ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ nàbí nyọkọ pọn ọrí yán ní kètèkè báyìí nígbà tí gbóná fẹnifẹni òun náà gbà lọ́dọ̀ nàbí tá ló gbàgbọ́ yé ẹsùn nínú àtọhà wọn ní òbí àwọn táwọn sábẹ tún kọ́ lẹ́kọ̀ọ́ títí àwọn tábìrúnà táwọn náà tún gbàgbọ́ yìí wọ́n ní o àwọn tábìrúnà táwọn náà wá kọ́ tábìrù tábìrínà jẹ́ àwọn tábìrù tábìrínà gbàgbọ́ yẹn látọ̀dọ̀ tábìrún wọ́n ní rárá kúkú lè ti gbọ́ sí làákà ìdí tó sòbí ọ̀dọ̀ táwọn yẹn lọ wọ́n lè ní wọ́n mùrìjáàlì wọ́n dá mùrìjáàlì àyàtọ̀ síra wa èèyàn bí irú tiwa làwọn náà wọ́n so ṣe okun ẹsẹ̀ bàtà kankan lọ àwọn yẹn tọ́lọ́wọ́n bá ilé kíọ́lá tó ti kúya pé a lè dé mìíràn táwọn yẹn ti mìíràn ìdá kan ìdá mẹ́wàá a lè dé inú sẹ́wọ̀n. anabi sọlá ẹsọlá ti sọ pé gbogbo bá a bá fi gbogbo orílẹ̀ ìta àfin náà tọ́jú gold a lè dé múdà àhàdìhì a lè dé múdù múdù kan sẹ́nìkan sẹ́nìkan ni wọ́n fi ṣe sàrà àlè sẹ́nìbẹ̀ wọlé ẹni sí ìfà á tẹ̀lé dídá jẹ gan wọn sọ pé wọn múlì já wọn náà múlì já ìyẹn làwọn náà ìyẹn làwọn náà tàbí lè gbọ́ kẹyẹ tí wọ́n sọ pé wọ́n gbọ́ yé jẹ tọ́ni tí wọ́n gbọ́ yé ẹnìkan kò sì gbọ́dọ̀ bí ọlọ́wọ́ ẹ̀wọ̀ á bí ọ kúrẹ́ ní agboolé bàbá ẹ̀kọ́ ní Islam sórí bàbá ẹ̀ lẹ́sìn Islam ti bẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ti wá láti ọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ látọ̀dọ̀ tó fi dọ́dọ̀ ànẹ́bí làwọn fẹ́ kèsì pé ọkàn wò kí hàn bí ẹni tí wọ́n sọ pé ìwọ tún tún ìtumọ̀ kan tó yàtọ̀ tó sí tàn sáàlì ọlọ́run ò ní jẹ́ káwọn gbà túmọ̀ kí túmọ̀. ká sọ́ra sọ alukur'an karim ọlọ́run pè ní fáàbù torí ẹ̀ ló jẹ́ pé àwọn wọ̀nyẹn inú bí wọn sí alukur'an kọ́ lọ́wọ́n bá sọ̀kalẹ̀ torí pé alukur'an muhaiminan alayhi alóríwárẹ́yìn níbi gbogbo tí àtọwá tiwájú ó tún náà sí gbogbo nǹkan yẹn inú ọmọ abíọ́ta sẹ́nìkan lè sọ fún wa pé bí ọ̀rọ̀ àyín sáṣe rí nì nínú tírà kan sátọ̀ sí bá Al-Qur'an nìkan sọ kó sí. àwọn tó láwọn gbé nǹkan tó ń gbé dání kan sọ ṣàlàyé ẹ̀. ojú ti yìí níwèé yín sá fún wa ọmọ máa bọ̀ wá sínú Islam kó wá ma man huwa Isa ibn Maryam. àwọn ọmọ níjẹ wíṣọ o ní kílẹ̀ ń pè ọmọ àyájú wíṣọ fẹ́ pé jésù àbí àwọn ọmọ bẹ́ẹ̀ kí lọ́lọ́ ń pè fún wa alimase tàbí ẹ̀yin ìsàbọ̀ ní maṣọ. orúkọ yẹn ti da kátẹ́ra mọ́ orúkọ tẹ́ ti gbé yẹn gangan lọ́dà àjọ káṣí kí ni o káṣí máa pè é gbèsè orúkọ tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlọ́run sọ́lá àwọn oṣù kí ni o lásọ. ẹ̀yin dá bọ̀ ní mariam tàbí alimase ẹ̀yin ìsàbọ̀ ní mariam kọ́lọ́ ti pè nìyẹn. tọ́ ní bíbáyìí. ọlọ́run ọba ìletí ọlá ní aláma yẹn ṣá omi ní ìbáde man ismu mọ̀sọ́lì lónà wọlùmọ́rọ́ wàlúmọ̀rọ́dù bíi kì í sọ́n lérò pẹ̀lú ẹni anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn anabi qur'ana fil haqiqati nuzila ala anabi sallallahu alayhi wa sallam. wọ́n sọ kalẹ̀ lórí tọ́ lódodo fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam. wọ́n sọ̀kalẹ̀ lódodo fún un torí ẹ̀ má nìyẹn ọ̀dọ̀ ànábì náà ni ó ti fi ní o wọn náà lọ padà. gẹ́gẹ́ bá làwọn ọba ìlẹ́kẹ́ aláṣẹ sọ fún wa nínú al-Qur'an al-Karim wípé kitabun anzalnahu ilayka litukhrijan nasa mina zulumati ilan surati Ibrahim abi tíra kan lélẹ́yìí títí alukur'an ọ̀nzìlà ìlẹ́yìn anzalahu anzalnahu ìlẹ́yìn asọ̀kalẹ̀ fúnri ànábì ìtòkùrìjà nàta mínà sọlùmá ti ìlà nù obìnrin máa wòyàn jáde kó níbi oríṣiríṣi òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ kan ṣoṣo. gbọ́dọ̀ ọlọ́tọ́lọ́ sọ pé àlẹ́mà yẹ̀ṣáù yẹ̀ṣáù ayé àlẹ́mà yorì ìdí. pèlè ẹ̀rọ ajá ti kọ̀ọ̀lì yàtọ̀ wà wàlùmọ́rọ́dù bíhí ìbáàdìhí hona àbòsò. ẹni tọ́lọ̀ ń fẹ́ ìfẹ́ ọlọ́run ó rò papọ̀ mọ́ ìfẹ́ tọ́lọ̀ ń fẹ́ nínú ètò ayé yìí náà. àyìnbáàdì yìí níbẹ̀ yẹn nínú àwọn ẹrú rẹ̀ ayé àrùrọ́sọ̀l àwọn òjíṣẹ́. wọ́n ń bínú bẹ́ẹ̀ kọ́lọ́ sí sọ ma pé wọ́n ti sọ fún náà nìyẹn fífọ ajẹ́ yìí pé alukurani muhammadu wọn sọ kalẹ̀ kápẹ́ wọn bá tiẹ̀ wo kọ́ríyà méjèèjì ti ń bẹ nílùú yìí wọn bá lọ wá ẹnìkan tó jẹ́ ẹni tó tóbi kan wọn bá sọ kalẹ̀ fún tèèfé muhammadu sallallahu alayhi wa sallam wí ọlọ́ni àwọn táwọn ni wọ́n ń pè kẹ́lẹ́ dà rẹ̀. ọlọ́run láwa la pín ìsẹ̀mí ilé ayé wọn àti pín fún ọlá àníwọ̀n láyé níbà. wọ̀rọ̀ fàìní abáàbọ̀ mú fọ́kọ̀ bá ń fi ìdàrọ̀já agbé apá kan wọn ga ní ipò ju apá kan lọ. ní ìyàtẹ̀kìdá bá ń fún un bá bá ń tòwú ìyá kápá kan ó lè mọ ọkọ̀ apá kan sáwẹ́wà èmi ju ọ̀wọ́ tó mi ó lè mọ ọmọ wọn sí ẹ̀yẹ. wọ̀rọ̀ ìmọ̀tò rọ̀ bíkà rahma ọlọ́run bá ó gbòòrò ọba ìjọ ìjọ tọ́jú mẹ́tẹ́ẹ̀yìn àkójọ láyé lọ. bẹ́ẹ̀ sì ni Allahu a'lamu haythu yaj'alu risalata ọlọ́run lọ́mọ bíi tí ọjẹ́ tó tọ́ ìmọ̀ ń tọrọ ẹ̀ sẹ́yìn bá ní ọba mú bẹ́ẹ̀ ẹ̀yin sọ pẹ̀lú agbáríkú dúkú láti tẹ̀ ẹ́ agbáríkú sì máa lẹ́bẹ̀ẹ́ ṣùgbọ́n lọ́wọ́ bá tọ́lá rẹ̀ kájú ọmọ ọlọ́run sì ń gbé iṣẹ́ sí àyè tọ́tọ́tọ́ yẹ lọ ẹ̀kọ́ òun pèsè. ẹ̀bá ni mi bẹ̀yẹn bí máa na rúṣòl nínú àwọn òṣìṣẹ́ ọlọ́ni fàbá òbí bọ́bọ́bí ní àlà bọ́bọ́ ẹ̀yọ́ rọ́jà yó bẹ̀ bọ́bọ́bí àlà bọ́bọ́ wọn á sẹ́rí pẹ̀lú ìpinnu lórí ìpinnu ìpinnu ọlọ́run lórí ìpinnu ọlọ́run wọn padà sẹ́rí sí torí ẹni tọ́lọ́mọba bínú sí àlámọ̀rí ẹ̀dá rò òṣìṣẹ́ ni tí ó mú rí ọ̀nà ọlọ́run àti tọ́lọ́mọba bá yọnu sí wọ́n dákun àbẹ́ ọ̀ wọ́n sì wá lẹ́ni tó bínú sí. tọ́ ọlọ́ni bàbá ó bẹ̀ gbọ́gbọ́ bí ní alẹ́ àgbọ́gbọ́ bí wọ́n wá sẹ́rí sí ìbínú lórí ìbínú. báà níbẹ̀ yẹn bẹ̀ gbọ́gbọ́ bí lílé mùsọ̀ mustahibina li ghadabin min Allah wọ́n ṣẹ́rí padà lẹ́ni tí ìbínú ọlọ́run tó ti tẹ̀lé wọn tó ti tẹ̀lé wọn rìn ó ti bẹ pẹ̀lú wọn jọ ń ṣe ni musahaba ni wọn ò rí bí yẹ sí. sì gbé wá ní nàkàrà níbí báyìí lè tààzé bi ghadabin ká lè pé ìbínú ẹ̀ tóbi gan ọ̀rọ̀ ńlá yìí. ìbínú ọlọ́run ọlágbára o. ìbínú ọlọ́run lágbára o ìtọ́lọ́mọbẹ ìbínú sí ìbámọ́dé ẹ̀kọ́ olùkókò sí kásì má gbàgbé pé ìbínú yẹn ó tún lágbára ju láàánà lọ gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún aṣíwájú ìbínú ọlọ́run ó lágbára ju láàánà ìgbéjìnà sí kẹrẹ lọ ọlọ́run ti ọlá rẹ̀ gbàdúrà onífàbá òbí ọmọbìnrin àlà ọmọbìnrin wọn sẹ́rí sí ìbínú wọ́n tẹ̀rí padà pẹ̀lú ìbínú lórí ìbínú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá náà. wọ̀lé káfíìrì náà yóò mọ ọjọ́ táwọn aláìgbàgbọ́ adáàbò mú ní ìyà yẹpẹrẹ yóò mọ ọjọ́ táwọn aláìgbàgbọ́. báyà méjèèjì àwọn ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ tẹ̀sán àdìfọ́ wọn. nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú àyà méjèèjì ó náà ní pé dáadájọ́ alukur'an lọ́dọ̀ ọlọ́run ọba ló ti wá ìrúkọ́lọ́ ni wàlá máa jẹ́ àwọn kìtàbù min indillah alukur'an ni wàlá tọ̀dọ̀ ọlọ́run àríkọ́ bẹ̀ nínú ẹ̀kọ́ tá a kọ́ onígbà ní alukur'an alukur'an kàlámù ó subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run ọba ní kẹtẹ́lámù bíi àti ìkọ̀tán ọlọ́run ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run kẹtàn bákan náà nínú ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ni wípé ọlọ́run tí ọlá rẹ̀ gbàjú lọ ó tún sọ wípé kíra tó wá látọ̀dọ̀ wọn lọ níṣẹ ló nígbàgbọ́ sí àwọn tó ti wá síwájú wọn àgbà lódodo bákan náà nínú ẹ̀kọ́ tá a rí kọ́ òun náà ni pé annal yahuda àwọn Yahudi lam yaqda'u lil haqqi wọn ò tẹríba fódodo wọn ọgbà fún òdodo hata hata lẹbi ẹkọrọ ó nàbí yín èyí tí wọn tún kanu kíra wọn náà lẹbi ẹsùn àwọn ọlá wọn tẹrí bá fún yà á dàmú kẹfàrọ òbí torí kan sáyé pẹ̀lú ẹ nínú ẹ̀kọ́tà àríkọ anàlì káfíọ ẹtọ bá jẹ káfí mustahikun lìlànà tìlá wọn ti lẹtọ sí gbèjìnà sí kíọlọ wàá wájú bàtún àlè ìgbèjìnà sí kíọlọ ti jọ ọ̀ràn ilé wọn lórí gbólóhùn Ọlọ́run bàtọlọ nǹkan yìí pé. ولعنة الله على الكافرين بكنا nínú ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ láwọn olùmọ̀ ìtàdánlá bá dọ̀lù ìlànà apáta àwọn olùmọ̀ wọ́n ti ẹ̀rí pẹ̀lú àyà àìlájà wá sí láàrin káfíìn ìlú àìjẹ pípọ́tọ́ káfíìn tí ọjẹ́ ti àdáyẹrí ẹ̀ta wọ́n lè sẹ́dílé ìlágbájá tọ́jẹ́ káfíìn wọ́n lè sẹ́dílé lópin bàtà bá ti mọ̀ pé káàkiri tọ́ba jẹ́ pé káàkiri gàgàgàgà fún rẹ̀ nípìlẹ̀ ọ̀wá jẹ́ káàkiri nípìlẹ̀ ó ṣe àwọn nǹkan kankan tí gbẹ̀yìn fóònù Islam àwọn tí wọ́n jẹ́ aláṣẹ adájọ́ mùsùlùmí wọ́n pè lákèsí wọ́n ṣe ìkọ́mọ̀tò ṣọ́jà lórí ẹ̀ ó dúró ṣinṣin lórí tó ń wà náà wọ́n wá adájọ́ pé láti òní lọ lágbájá ti di dáa ẹ̀sùn mọ̀ pé tí wọ́n bá síbí báyìí tọ ibi ẹni bẹ́ẹ̀ àwọn olùmọ̀kan sọ wípé eléyìí tọ́ pé pẹ̀lú àyàyà àlìsẹ́bìlì ìtọ́bajẹ́ káfíìn tọ́jẹ́ káfíìn àtàyàn rí pé lágbájá gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé tá a bá sọ wípé fìràhún kíláàwì o àwọn nílá ànyàtò lọ́ọ̀hí àlẹ́ yìí. ṣùgbọ́n wọn ni wàlá kí n ládàá lílà fi hà ṣùgbọ́n àti mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí kò sẹ́rí bẹ́ẹ̀ lẹ́ ànà láàánà àlùwárí dàbí fìlì áyàtì ìfẹ́bilé tó wà nù àyà yìí aláṣẹ́bí lè lè mọ̀ gbogbogbò ni sọmọ owó àkọ́bárò mìíràn lọ ìròyìn ní látọ̀dọ̀ ọlọ́run azza wa jalla wọ̀lá ayélujára mi ní ojà wá zùtù hàn bíhì ọ̀wá padàdà pé káfí máa ṣe pé fún fún yẹn wọ̀nyẹ́dọ́ lọ́wọ́ alẹ́ amọ́ni ẹ̀ láàánì mọ́ ayé ni ètí sì ń tọ́ka lórí pé àdáyẹrí èèyàn fúnra rẹ̀ àní máa ṣe é àdáyanrí ìsẹ́bilé èèyàn wọn náà ní gbólóhùn anabi sọ́dà tó sọ báyìí pé èyí tí ń tọ́ka lórí mọ́nì ìlànì àlùmọ́ ayẹni bẹ́ẹ̀ ni tí ń tọ́ka lórí pé kíkọ́ nípa ìsẹ́bilé èèyàn ní àdáyanrí dáadájú àti sọlọm kánà ẹ̀kọ́ olùsọ̀kà lọ́wọ́ mọ́lẹ́ àni fúlàní wọn fúlàní. anabi sọ pé ọlọ́run sẹ́bilé lágbájá àti lágbájá lé àyè mọ́tìlì kúfurì àwọn tí wọ́n jẹ́ gbáǹkọ́ gbìn ọlọ́run bá bá kọ́ fún anisọ́lọ́m nípa àṣetì yẹn ọlọ́run kọ́ fún anabi so hadithi yẹn wọn láàrin nínú sahihu alimami al-bukhari ní hadithi tiri tiri tiri ní kitabul maghaz àbá níbẹ̀ tọ́ ọlọ́run kọ́ kókó níbẹ̀ wọlé anali káfíró lè mọ àyànà kọ́ni yahdihi allahu lil islam ẹni tó jẹ́ pé àmọ́ ní kéferì ládàá yẹn rẹ̀ pé káfíró mọ àyànà tàbí lágbájá lágbájá òní mọ ó yàtọ̀ sí ká mọ̀ sọ pé káfìrí sápáná ṣùgbọ́n káfìrí di amorúkọ ẹ̀ pé lágbájá káfìrí bó ṣe jẹ́ pé òun fúnra ẹ̀ tó jẹ́ káfìrí yẹn ọlọ́run lè fi mọ̀ náà o ilé kìtà wa fẹ́fẹ́ ọlọ́run lè fi mọ̀ náà nǹkan àhàjà tó ti bẹ̀ lórí ayé wọ nǹkan àmọ́yẹsán tó bá lọ jẹ́ káfìrí ni wàkọ̀dé kọ́ la nàbí sọlọ́lá àlẹ́sọ́lá nàbí sọ pé láti sọ́kòlì àbúwá ẹ̀ má bọ́ àwọn òkú fa ẹ̀ dàkùn padà ilẹ̀ àmọ̀kọ̀dàmù wọ́n ti lọ bá ń tí wọ́n ṣe wọ́n bá jẹ́ ní èpè tẹ́lẹ̀ náà wọ́n ti lọ bá ṣe pé wọ́n ti tí wọ́n ṣe. nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́nù áyà méjèèjì òun náà ni pé kúfúrú àwọn bàní sọ̀rọ̀ yìí ẹgbàgbọ́ àwọn bàní sọ̀rọ̀ yìí kò sí tó fi jáde ju ọ̀tẹ̀ tó jáde látara kì í kà lọ. nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ òun náà ni pé ni yóò tọ́ bá takò òdodo nínú àlùkò mọ́ ẹni yóò wù mọ̀rọ́ dẹ̀lẹ̀ akọ mi ní hàdí ìlúmọ̀ ẹ̀ńtọ́ bá takò dúdú tó ló wọn ọgbà dúdú náà ìlúmọ̀ yìí hmm. ibẹ̀ níbi àlámọ̀rí ẹ̀ ó lágbára o torí pé ó rí i pé lágbájá ló gbódòdó wa lọ́ba ní wọn ọgbà ṣèjẹ́ tó ẹ̀kọ́ ní oúnjẹ ní oúnjẹ wa wọ́n bá tẹ̀ jẹ́ pé ọmọ bàbá mi lọ́ba gbé wa ni àgbà abó láti lọ́mọ ṣùgbọ́n ọmọ ọlọ́mọ nílé mi ní àgbódòdó wa yóò fẹ́ kó dòdò lọ́lẹ̀ Ah, òwe ọ̀nì bẹ́ẹ̀ oní àti kó sínú àwọn kan tó wá lókè àti ká sọ̀ra káwọn jẹ́ pé òun tọ̀hún náà ṣe àìgbàgbọ́ nítorí kéta àti ọ̀tẹ̀ tó ti kọjá de látara kéta. nínú rẹ̀ náà òun ẹni gbọ́ pa dandan lórí ọmọnìyàn àyà ànífàlẹ̀ haqqa bil haqqi kọ́ mọ òdodo pẹ̀lú òdodo ni ètè torí èèyàn jàǹfààní èèyàn lónìí. يعرفون الحق بالرجال níta àwọn fífa kó dodo nìkan pẹ̀lú pàṣínálítì èèyàn ni lọ́dọ̀ tí wàá sọ pé yu'rafu rijal bil haqqi wala yu'rafu al haqqu bil rijal yu'rafu rijal bil haqqi àmọ́ mọ̀nyà pẹ̀lú kó jóló dodo ní kílá gbájá olódodo kàlásì wala yu'rafu al haqqu ẹ̀ ní máa mọ òdodo bil rijal pẹ̀lú èèyàn pé torí pé wọ́n ní lágbájá lọ sọ mo ti gbà kó dodo rárá kété pé torí pé lágbájá sọ torí lágbájá tó sọ yẹn lè sàdédé tó sì tún lè padà di àṣìṣe rẹ̀ má torí bá ti mọ̀ pé má sọ dodo gbogbo wa àgbọ̀dọ̀ wa sọ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ hundred percent àlè wádìí àwádìí mọ́nà àwádìí tó eléyìí díẹ̀ nínú tá a lè sọ nìyẹn nínú àwọn àwọn àǹfààní tó wà nínú ayé sallallahu alaihi wa sallam wa baraka ala nabiyina muhammadin. وعلى آله وصحبه وسلم نعم إبيري One, two, three, four, now one. Waalaikumsalam. èdè àwọn ìgbẹ́gbẹ́ ní ìlànà ìlú ìjọba ìjọba ìlànà ìpínlẹ̀ láti fún ìlú ní ọ̀dọ̀ nígbà ìgbàlówà láti fún ẹni tọ́jú ìyá tàbí bàbá jẹ́ kọrin yó ọmọ àwọn má ti jẹ mùsùlùmí wọn lọ́wọ́ àwọn wọ́n ti ti sí ní nílànà tí wọ́n bí máa ń ṣe tiwọn wọ́n á ní wọ́n tún ní sìkan ní sọ́ọ̀tì o ó sì yẹ káwọn ọmọ wà bẹ ọyẹ kún ọ wà bẹ ọmọ kì í lójúṣe kó o lójúṣe kankan bẹ kódà fún ni wọn lóyún sí kan masalasi ń parí kó o lójúṣe kankan pẹ̀lú yẹn kan ṣé fìdáwò ló ṣe masalasi náà tẹ́lẹ̀ fìdáwò sí mẹ́rin kátó wá pé ó tún wá lọ sí àìgbàgbọ́ lẹ́yìn ìgbà tí a ti gbàgbọ́ kó nílò ọbẹ̀ kankan sí ìtọ́kùn chọ́ọ̀chì báwọn síbẹ̀ ní chọ́ọ̀chì ìjọba yín papọ̀ ló ti kú yẹn tẹ́ ẹ bá tún fẹ́ rí ẹnìkan chọ́ọ̀chì ẹ lọ jí tẹ́ gbé lọ sí chọ́ọ̀chì kẹ́ dámọ̀ràn rẹ̀ sí dámọ̀ràn àmì sọ̀tọ̀ bíi láíláí àbúrò tó borí ní kọjá mọ́ síra ní oníṣẹ́ àwọn olóhùn ayé pé fóònù òfin máa pè kọ́ pa fóònù ẹ̀ tí ọba mọ́rọ̀ ti sọ tàbí kó kó tó sí wọn ẹmọ tí wọ́n ní àràtà wọ́n ti gbá tàwọn kankan nígbà wọn ni wọ́n ti kíní kan táwọn tọmọ kò tó nǹkan kan tẹ́lẹ̀ ó sì hàn kan ìdí àní abọ́sibọ́sí ẹnìkan kan ò lè kọ́rọ̀ mọ́lẹ́nu kó lẹ ṣe máa ṣe báyìí náà sẹ́mi jọ jòótọ́ àti ohun tó kú ni. bẹ́ẹ̀ ni pé mo jẹ́ Deborah tó lọ Abdulaziz lórúkọ mi sáyé fún Abdulaziz ní sọ́ọ̀tì. àìsàn máa lójú náà ẹjẹ máa lójú tí máa pé tí wọ́n bọ̀ wá báyìí yẹn tí wọ́n bá ti wojú ẹ̀ báyìí pé wọ́n ti máa sọ pé ọ̀gá kan sọ pé àwa kì í ni o mo rò pé asọ̀pọ̀ àwọn àgbẹ̀ torí kojú ọmọ yẹn ah ẹ̀wò tí tẹ̀ ń wòye tẹ́ lójú yẹn tẹ́ bí lọ dọ́rọ̀ yẹn lé ọlọ́mọdé kàbùkù ẹ̀pẹ̀lẹ́ báwo ni ẹkú sẹ́yìn màmá ẹ̀kọ́ ẹ̀lẹ́ ẹ̀lẹ́ báwọn á gbogbo ẹ̀ dáadáa ni ọlọ́run ní fi yín fúnlẹ̀ fún yàjẹ́ wà ní àmì àwọn náà ti ń ṣègbìyànjú sọ́ọ̀tì pa ah, ń tẹ́jọ papọ̀ ni òtí báyìí kò sí àwọn bá ti wọn jẹ fún orí ọ̀nà jìbìtì láti tọnu ẹbọ ẹ̀sọ́ pé o sì kankan tí ọba gbọ́ yẹ wọ wá o ti tẹ́ ẹ bá máa bẹ́ẹ̀ sọ fún ẹ sọ pé jáde-ọdọ̀ sáàdù wa ká lọ béèrè mo lè ṣàlàyé fún ọ tọ́ba ti wà ọlọ́run jẹ ọgbó lòdì ọlọ́run jẹ ọba nọ́mbà tó wàlẹ́ mọ̀sálà. àti wọ́n ní nípa ọ̀rọ̀ àìsíkà a ti sọ̀rọ̀ méjì yìí pé kápẹ́ òní ni àgbàpá àwẹ̀ di twenty ṣíṣe àní magiribi dé báyìí tó alẹ́ rẹ̀ alẹ́ twenty one yìí ti wà ní mùàtsákàfò yìí ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì ni pé tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ bá ti sọ láti sọ bó ṣe kàn ṣíṣe àní lẹ́ẹ̀kì sí ń bẹ lórí méjèèjì bẹ́ẹ̀ ṣùgbọ́n tí aṣọ aṣọ pé báwọn olùmọ̀tì kọ̀ọ̀báyìn ọ̀rọ̀ méjèèjì ni pé ànábì sallallahu alaihi wasallam wọ́n ti gbé gbogbo tí ó fi ṣe ẹ̀tìkáàfù rẹ̀ sí mọ́ṣáláṣí gbogbo iléeṣọ tí ó sì lò ti wà bẹ́ẹ̀ ẹni ọ̀pọ̀ yóò bá tó fi sọ́lá tó sórí ìtàn ló tó wọnú àyè yẹn tó wọ̀ bẹ̀rẹ̀ fún wọn pé mọ́ṣáláṣí àti ilé ànábì kò sí àtọ̀ mbẹ́ ẹgbẹ́ la sọ pé ànábì ọ̀nà ó lè na rí bí wíńdò báyìí tó sì yẹ pé yàrá yà wá àyínṣà tí ọba fọ orí rẹ̀ sọ́lá tó. Now, number three. Alaikum salam. Now. Now sajida sajida Thank you because that uh, um, people who are very very can't give you sẹ́yìn wọ́n lọ́kùnrin ọ̀la àlẹ́ kò sí àgbà tó ti sọ̀lá fún un kò sí àgbà tó ti sọ̀lá fún un nínú àwọn nǹkan tí àwọn ẹ̀kọ́ kan pa kéèsì yẹn pé <clears throat> àkọ́kọ́ tí ọba jẹ́ pé àárín nǹkan kan sí alẹ́ máa dá àwọn táàjì sí tí obìnrin jẹ́ pé nǹkan tó máa tíkì dé lẹ́wù dé pé báwo obìnrin òfin ní máa máa bí ọkùnrin ṣe ti tọ́ ẹ pé nǹkan yẹn yóò transparent òdì jẹ́ pé àwọn obìnrin ọmọ rí àwọn àtàjọ ọkùnrin tẹ́ pàwọ̀ ọkùnrin ní àlè rí wọn ọ̀dà púpọ̀ ṣé báyìí ní ọ̀dà púpọ̀ lọ́pọ̀lọpọ̀ náà la gbìyànjú ló ta ṣe pé wọ́n máa ń wulẹ̀ sí ni wọ́n ní bí wọ́n ti ní káwọn ṣe nìyẹn kò ń bá wọn yàrá àní kàkà sí ta ṣe lórí rẹ̀ ọ̀dà púpọ̀ kọjá yìí pé irú ìṣẹ̀lẹ̀ yẹn kí ọmọ ọmọ fún wọn lò so nígbà tí nǹkan kankan bá ń bẹ àlàfo kọ̀ọ̀kan bẹ tọ́jú fún wọn lè rí tí wọ́n fi máa máa ti lọ yẹn yọ ọ̀dà kọ́ wà ní mọ́tíláṣí ìkọ́jọ́ pé kí nǹkan tí ó di wọn pápátá kò sì kìnnì kọ́ wà lápẹ̀rẹ̀ ní ìsìn irú blọọkì kápẹ́ ibi tí èèyàn máa ní èròǹgbà extension lọ́la bá fẹ́ ṣe irú blọọkì alẹ́ rẹ̀ ńlẹ̀ táwa wá àwọn favorated block tí ti ní sliding wọ́n ti lẹ́bẹ̀lẹ́bẹ̀ báyìí ẹ̀yin ò lè rí wọn ṣùgbọ́n àlè máa rí wọn wọ́n ti lẹ́bẹ̀lẹ́bẹ̀ ní ti lúbàsì ni wọ́n ti wọ́n dé ah, tó bá wà ọrùn nǹkan ẹgbẹ́ táwọn obìnrin bá wò fún rí pé orí kalẹ̀ ní òun náà lálọ́ tàbí kọjá pé bí àwọn pákó tàbí àwọn plywood tí wọ́n fi ń ṣe àwọn kábẹ́ tàbí kẹ́ pé tọ́lọ́ bá gbòòrò èèyàn kọjá pé gíláàsì sliding glass yẹn wọ́n lè ṣe síbẹ̀ tó pé olùdíje tí wọ́n jẹ́ pé àwọn ọmọ àríwá táwọn òbí lè ṣe kí ni o láti lè rí ọlọ́pàá lọ́la àìlẹ̀ wọ àìlẹ̀ náà wọ́n sí ẹgbẹ́ táwọn àlọ́ òògùn àwọn aṣọ pé bá ẹ̀jẹ̀ mú jọ bá ẹ̀jẹ̀ mọ́tò lè fi àwọn ọmọ máa ń bá àwọn ọmọ tó wọ́n lọ fún wọn máa dá owó bá Ọ̀ ọ̀ wá kàn kankan kan ni wọ́n ní wọ́n máa dáwó kò béèrè béèrè. Ẹ wá béèrè béèrè ó wà ọ̀fẹ́ béèrè pé sọ́yẹ kí wọ́n dáwó àbí ọ̀yẹ kí wọ́n máa dáwó náà ọ̀yà náà. kí lè lẹ́ẹ̀kejì. ìràn ọ̀ràn yẹn ni àbí náà fi là ọ̀dà alákọ̀ọ́kọ́. wọ́n ní à ń ṣe òde à ẹgbẹ́ ọwọ́ wọ́n wá sọ fún wa wípé àfi kí ká lọ sóde ẹbẹ́ ẹ̀kọ́ ni gbogbo òde alọ èyí wọn á sọ pé tọba jẹ́ tọmọ àlọ́ ṣùgbọ́n tọba jẹ́ tòkù tíyàwó tí òkú là mo wá sí ẹgbẹ́ sí ọwọ́ mi wá sóde. sẹ́ni kàkà tí ó mọ̀ sí àní mo tún tún sọ fún yín ẹ dákun ẹ̀yin ọmọ wa ẹ má sọ ẹgbẹ́ ló ní ibi àwọn gbogbo àwọn méjì tẹ̀ lọ. ẹ jẹ́ kó rí pé bóòdì ta lọ ọ̀gá wo lọ́ fẹ́ máa halẹ̀ mọ́ yín náà ó ti jẹun yóò wájú ọlọ́run ni ọyọ ọmọ kàǹkà mí ìkétò wọn ọ̀fẹ́ jẹun mọ́ lọ́dọ̀ ọlọ́run ó jẹ ti sùn ó ti rí sẹ́gbà kan ẹjọ́ pé ó kú bí tẹ́ ẹ fẹ́ tọ̀ kí ló ti ẹ̀jẹ̀ lójú òkùnkàn bẹ́ẹ̀ fún yín. àádóòde ìṣẹ́jú òde ẹgbẹ́ tí ọwọ́ ni mo wá ti ẹ bá ń dájọ́ tí ń bá ń dájọ́ tí ń bá lówó tí ń bá lówó gan dájọ́ kí sì tún láàyè. mi ní ìṣẹ́gbẹ́ twenty naira mọ́tàn fún yín ọ̀la tó pa wá pọ̀ jù. àbùrọ̀ bá wọn dájọ́ làbùrọ̀ máa yọ owó kan nù wọ́n àjọ ìdájọ́ kálukú sinmi wọ́ tọ́ba ti wá tọba ti ń lọ sí mítìnì tọba ti débẹ̀ fún wa fún ọmọlẹ̀ torí pé òmùwẹ̀ ẹgbẹ́ kan wá bẹ́ẹ̀ nìkan lọ sóde ìwòsàn ní tọ́jọ́ ìdí wọn ni sọ wọ́n sọ kó sì kankan tọba sanwó tọ ọ lọ wọn náà sábò kódà ó ná àpàjọ ná àpà ọ̀nàwó síbi tí òwúlò òwúlò bí ó tún sanwó ẹ̀ ọlọ́mọdé àbọ̀ ó ń tọ̀ ń bọ̀ nìyẹn ẹ nígbà ẹ sọ gidi tara ni àníṣe àwòsí rẹ àti náà ni ọ̀gá ẹ má jẹ́ gbẹ yọ ya ẹ má jẹ́ ọ ya o tó ẹ ní bá wọn sí kò sí ní sanwó tó ṣe báyìí kò ní sanwó tó lórí èyí tara ni tó láwọn kan bẹ tó ti fún wọn pààyàn bàbá yẹn tàbí wọn pààyàn àwọn ọ̀gá kan pé wọn máa wọn máa tó dè wá wọn ní nǹkan kan tí wọn ti ṣiṣẹ́ ni nílé ẹgbẹ́ kan wọn lẹ́nìkan pé ọ̀gá kan pé ah ẹ̀yin ọmọ yìí tí ń kàtà máa múra bó ti ẹ̀ka múra wá mọ́ ọmọ ẹlẹ́yìn ní ọ̀gá tẹ̀lé ọ̀rọ̀ àwọn afọ aláṣọ fún yìí o ọ̀gá tí ẹ ti jẹun yóò débi tí sẹ́mu pàṣẹ nkejì ẹsẹ̀ pẹ̀lẹ́ ọ̀gá àti pé ẹ̀ ń sọ pé tẹ́ ẹ bá di nǹkan mọ́ di nǹkan mọ́ di àwọn tẹ́ ẹ lé mọ́ sí fún àwọn ọ̀gá wa tí wọ́n bẹ̀rù yín nìyí tẹbi kìnnì kan tó kú kìnnì kan tó kú kìnnì kan tó kú lẹfẹ lu ọba àlàyé làwọn pè fún yọgà ọba tí ò ní kú láéláé bẹ́ẹ̀ tẹ sẹbi yọgà kónkálukọ o mélòó gbólóhùn kan tẹ dá ọsọ tí ó gba ìdẹrọ Ọlọ́run kú lára rẹ tí ẹ bá ti jẹun yóò tán ọmọ tí ó sọ bíbẹ ẹkọ Ọlọ́run gba ìdẹrọ kú lẹ́nu tí ọba ọmọ tí ó sọ ah! ẹ gbọrọ yẹn lé ọgá ah! ọmọ mi kú tí ìtò bá yẹn ọ sọ fún abẹ́yẹ ọ̀fẹ́ ni ọ fún abẹ́yẹ ọ̀fẹ́ ni bó ṣe rí nìyẹn mọ́tara yín o mọ́tara yín tó lẹ́lẹ́kejì ni pé èèyàn ń ṣe gbogbo sọ̀láàtù fáti àníwáńké táwa fẹ́ sọ pé ó ní sọ̀láàtù àbí onísọ̀láàtù ó ní sọ̀láàtù tóbi àní onísọ̀láàtù ọ̀kan ṣe sọ̀láàtù ẹ̀ dáadáa tó gbanẹ̀dùn Muhammad sallallahu alaihi wasallam torí pé àwọn sura méjì àkọ́ àwọn aráka méjì àkọ́kọ́ nítorí ànẹ́dùn Muhammad sallallahu alaihi wasallam nítorí máa ń nítorí ànẹ́dùn sọlá máa ń ṣe ọmọ ké sura tọ́ba jẹ́ pé olókùn mẹ́ta àbí olókùn mẹ́rin tọ́ba jẹ́ pé olókùn méjì náà ni méjèèjì yẹn náà yóò ṣe kíni ó fi kúra nígbà wọn tí àná sọlá sọ jẹ́ lánàá àná sọlá lórí ìgbésí yẹn òbí báyìí kò ṣùgbọ́n tọ́ba pé e, tí ò ní sọlá kò fún ní sọlá torí pé fájà lọ jẹ́ pé téèyàn bá pé e, ní sọlá tó ọlọ́ọ̀tà àlẹ́ àlẹ́ wàlẹ́ ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ sọlá tó tọ́ba lẹ́kọ̀ọ́ yóò ṣe bí àná sọlá tó ní kíni o kò sì ṣe ìtẹ́ bá ní fẹ́ ni ẹ wá ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ sọ́dọ̀ ẹlòmíì tí ò ṣe bẹ́ẹ̀ tó kẹfílẹ̀ kó file padà sórí bí sọlá tó ti wà lójú ayé nípa Muhammad sọlá lọ́wọ́ rẹ̀ ètò ìwádìí àti ìwádìí àti ìwádìí